صلى الله عليه وسلم لدى صلاتنا قبام على يدي النبي أسير أو صحابة أتوب وأنتم فتدلنا وجيش وجيشنا محمد صلى الله عليه وسلم سيدي يوم ما في أجايبين القيامة لينا أما تشوج بإذن الله تعالى من فضله علينا ومنه علينا وامتنانه تترى أنه لتبوى oríire tá a ṣe lágbọ́dọ̀ lọ ọ̀nà ìka láǹfààní pé àkóra wájọ ìgbẹ́ ilé nínú yóò ti la oríire ní àánú ọlọ́run ní gbogbo èèyàn pé ọlọ́run ọba máa ń ṣe fún ọlọ́run ọba wá ṣe fún wa àmàlò rí pẹ̀lú àánú rẹ̀ àtòrí rẹ̀ tó ṣe fún wa yìí yóò wá jẹ́ ká máa tẹ̀síwájú àlàyé kíra àlùsọ rẹ̀ sàdáàtà lẹ́la àlámà tìlùmọ̀jáde lè ṣe ìmáàmù. محمد بن عبد الله عليه رحمة الله اللهم صل وكما kọlọ kó sì bá wa jẹ wọn kọlọ dàpọ̀ gbogbo àwọn lẹ́rú gbogbo èyí tó bá kú díẹ̀ nínú ọ̀rọ̀ wọn lọ́ńdà kó mọ́ṣá bá wa mójú kó fún wọn èyí tó ṣe ìbágbára wọn ti má ọlọ́run kó bá wa fìlà lọ rẹ̀ dábì bẹ́ẹ̀ lọ́wọ́ wọn èyí tí wọ́n ti ṣe tó ń fi kó tóbi wá jọ lọ́rùn ọlọ́kùn bá wa tọ́jú ìkíláàsì wọn lórí rẹ̀ ọ̀dà àbùkù ọ̀gá rẹ̀ kẹ́lẹ́ àwọn náà wá ṣàdúrà tẹ́ fúnra wa gbogbo dáadáa tí a tọrọ fún wọn yìí ọlọ́mọ ṣàjẹ́ kí àtàpadà bọ́ rẹ̀ kó tọ́jú ẹ̀ nípa àwọn náà káwa náà sórí eré bá ti ṣe káwa náà kára fún ìjọ ọlọ́gbà ti tọrọ rẹ̀ fún wọn káwa náà kára àná ọlọ́gbà ti tọrọ rẹ̀ fún wọn kọ́lọ́wọ́ ti wà náà lọ́mọ àlùjànnà àdéhùn tọ́lọ́ wá sí láti ràn nábùwà Muhammad sallallahu alaihi wasallam pé mọ̀títàmà qawmun fi bẹ́ẹ̀tì min buyutillah àwọn kò ní máa kóra wọn jọ sínú ilé ọlọ́run àwọn dára wọn lẹ́kọ̀ọ́ nípa ọ̀rọ̀ ọlọ́run kó àti bọ́rọ̀ ọlọ́run ọba náà nàbí ẹran sí ọlọ́run tó wá máa sọ̀rọ̀ wọn lẹ́yìn kọ̀ọ̀kan lọ́dọ̀ àwọn màláíkà abẹ́rẹ́ tí lágbájá náà wà bẹ́ẹ̀ àdéhùn ọlọ́run yìí ọlọ́mọṣẹ́ àjọṣe lè gbogbo wa lórí kọjá kárí àwọn ọlọ́run ọba ìgbà sọ á máa tẹ̀síwájú nínú tíra náà àwọn àgbẹ̀ ọlọ́run ọba wa èyí tí èyí ti ọlọ́run nínú ọ̀rọ̀ èyí tí èyí ṣe tàbí ọ̀rọ̀ tí máa ń jẹ́ ọ̀rọ̀ ìfẹ́ nú ọ̀nà ìdàpọ̀ mọ́ṣáàjì àwáyé arú àwọn ọ̀rọ̀ bẹ́ẹ̀ máa jẹ́ ó jẹ́ pé bẹ́ẹ̀ ló là fi máa sọ yá máa sọ ní tí ó máa ṣe déédéé ọ̀rọ̀ tọ́lọ́ ni tí ó sì máa ṣe déédéé tàbí láti ní kú lórí ìlànà táwọn tàbí àgbẹ̀dì náà fẹ́ ní òye sọ́ọ̀bù. ọ̀là ọ̀ṣọ́jú. الثاني من هذه الأصول الثلاثة إلى التي لقاك ثمن فؤلمه في الدرس الماضي أو المجلس الماضي حصل يقول واجب الأصل الأول الأصل الأول إيه اللي بدأ العلاقة قطع سلايه ó ní màárífàtò làábìlì rọ̀bà kẹrù dá ọlọ́run ọba wa náà gbogbo ọ̀sẹ̀ tó kọjá níta fi ṣàlàyé ní sọmárílẹ̀ ó ní pé mánu huwa Allah mánu máa dá hu Allah mánu rabbuk ta lóluwa rẹ fi gbogbo àkókò nìṣàlàyé nù ó sì ní al-aslu. الأول الأصل الثاني كتلالات الجي كل واتي الفا واكو كتلالات الجي كواني معرفة دين الإسلام بالأدلة هنا جمع المصنف رحمه الله الإمام جمع بين أمرين اثنين àbá kó nǹkan méjì bá fún wa ní ló jẹ́ kílẹ̀ lẹ́sìn yìí. ma'rifatu din al-islam àmọ̀tí jẹ́ islam kí wá sí kákànmọ́ pàkàn gbé sórí bil adilla ká mọ islam pẹ̀lú tó púrùbù nǹkan kọ̀ọ̀kan ìpínlẹ̀ kejì nínú nǹkan mẹ́ta gbogbo wa gbọ́dọ̀ lọ wá gbélé ayé wa sí àkọ́kọ́ katoluwa wa ma ìyẹn tó yẹ oníwọ̀n bá sàfihàn alágbèjì táàtò máa lọ síwájú máa lọ síwájú ẹ̀bà rẹ̀. ìkejì wá ní ma'arifatu din islami bil adilla ó ní pé islam afẹ́ ṣe islam àbá àti islam jama a gbọ́dọ̀ mọ islam mọ́tò wa mọ ìsìláàmù pé nínú ìsìláàmù wọlé yẹn máa ń kírun nínú ìsìláàmù wọlé yẹn máa ń gbàwẹ̀ nínú ìsìláàmù wọlé yẹn máa ń yọ zàká pàǹkọ́ ìmọ̀tọ́ ọmọ nǹkan ìsìláàmù ni pé nínú ìsìláàmù wọlé a máa kírun èyí ṣe tọ́lé a máa kírun ayé àkàbá yìí bẹ́ẹ̀ bí báyìí ayé àkàbá yìí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bí báyìí àyà kan báyìí ìdẹ́mi báyìí àyà kan báyìí ìdẹ́mi báyìí àdéhìí báyìí ìdẹ́mi báyìí wọ́n ní a máa lọ hajj kí ló fà á ẹ̀ àyà kan báyìí ìdẹ́mi báyìí àdéhìí báyìí ìdẹ́mi báyìí wọ́n ní a máa lọ umrah àkọsílẹ̀ rẹ̀ dà àdéhìí báyìí ìdẹ́mi báyìí هذا هو الإسلام وهذا هو المطلوب من كل مسلم هذا هو المطلوب من كل مسلم gbogbo ẹni tí ó bá muslim at least irun tá à ń fẹ́ lọ́dọ̀ rẹ̀ ẹ dákun jama àwa mùsùlùmí tá à ń bẹ láyé lónìí ìjà rí bẹ́ẹ̀ àrí báyìí máa ẹlòmíì kò tí ẹ mọ ìsìláàmù tí ń ṣe gan ẹni ó sì mọ ìsìláàmù náà mọ lérè pé ni kò mọ bìlìkàdìlà kò lè púrùbù ní ìṣẹ́lú ìsìláàmù yà ọ lẹ́nu ọ̀rẹ́ nù mí ìdí ń pera rẹ̀ ní Ahlus Sunnah wal Jama'ah kódà tó ga ní irun gbọ̀n ìwọ kan pẹ̀lú òkú pé sọ irun gbọ̀n lábá nígbàgbọ́n yìí èyí ṣe jẹ́ bí nínú gbọ̀n ọkàn wọn gbọ́ asúnà ní ni afáàlà ànábì ní káfí irun gbọ̀n lẹ̀ ògbọ́n bù lásán ẹ̀bì ti rí ìṣìṣe ìṣìṣe ẹlẹ́rù mi ìjáàbù ní ní títà ó mú ní ní títà umu oníjìlbáàbù umu onínìkọ́ọ̀bù ẹ̀yẹ kan bí pé ń wù nìkọ́ọ̀bù lẹ dàbò ojú yìí ń bò lẹ fi lẹ́fídẹ́ǹsì ń tẹ̀ ṣe ọgbọ́n àwọn afásiwá tó pọ̀ ẹ̀rọ ní tẹ̀lé lẹ́yìn bàbá ló ń ṣe ìsìláàmù tá à mẹ́rí tá à ń ṣe atẹ́gùn kékeré báyìí tó bá fẹ́ ó lè fẹ́ wà dáadáa atẹ́gùn kékeré tó bá fẹ́ ó lè fẹ́ kí ni ọlọ́mọdé atẹ́gùn ò fẹ́ wà dáadáa àmọ́ àmì tá a ṣe ń dá àmì àdúrà ni àmọ́ mi ò nìkan wọ̀rán níjó ràn ní pé ìsìláàmù dábàá ṣe ẹni ojú lórí ìmọ̀ mọ́kà ṣe ìsìláàmù wọn ni ṣé mo ṣe mọ́kà ṣe ìsìláàmù hákàdá wàjádúná àlẹ́ yìí àábà àná láti bá táwọn bàbá wa ti mọ́ sínú wọ́n ṣe ìsìláàmù náà ìsìláàmù èyí ṣe nǹkan báyìí pẹ̀lú ayé àtúntò báyìí pẹ̀lú habibu tó sọ báyìí wọn ni wọn ìsìláàmù sọ̀rọ̀ ìsìláàmù ilé ìtú lálàáfíà òun bàbá mi sọ fún wa pé ìpìlẹ̀ lẹ́ẹ̀kejì ó ní pé màrífàtù bíi ìsìláàmì bíi àdìlà a gbọ́dọ̀ mọ̀ nípa ìsìláàmù pẹ̀lú kí pẹ̀lú ẹ̀rí wúlò sọ́pọ́ọ̀tì kankan nínú Islam eléyìí làkọ́kọ́ kí wá ní jẹ́ Islam tába ti mọ ẹ̀yìn jẹ́ Islam onótùwájú àmọ́ mọ́nìkúwàlì mùsùlùmí mọ́nìkíní tába ti mọ ẹ̀yìn jẹ́ Islam àmọ́ tani jẹ́ mùsùlùmí bàbá tí wàá mọ ta ní jẹ́ mùsùlùmí oníkálukú wa wá gbéra wa sórí òṣùwọ̀n are you truly a muslim hal anta haqqan muslim ṣé mùsùlùmí sì ní ọdún tọ́ pẹ́sẹ̀ ìyá àlejò bèrè ẹ̀ lọ́wọ́ ara wa ṣé mùsùlùmí sì lè ní pẹ̀lú tẹ́pẹ̀ ní ìsìlámù àti tí wọ́n ṣe kí ni jẹ́ ìsìlámù. afáàní tí ń jẹ́ islam wa huwa al-islam lillahi ta'ala at-tawhid basically tí ń jẹ́ islam ni pé al-islam lillahi ta'ala kéèyàn sọ̀rẹ́ ń dàpọ̀ lọ́wọ́ kéèyàn ò ju káàdù sẹ́lẹ̀ fúnta ní ọ̀nà gbogbo ń kéèyàn bì mú àbí téèyàn jogún bá àbí táwọn bàbá tó bí ní í ṣe àbáwọn bàbá ńlá bàbá tó bí ní àbí bàbá ńlá kú bàbá tó bí ní bá ń ṣe arẹ́bí àti ju gbogbo ẹ̀ sílẹ̀ tàbá gbogbo ẹ̀ lẹ́tàn káwá lẹ́ni tó kù tí ó mọ̀ sí èkì kọ̀ǹtró wa oníkanìjàmá hàdà huwa islam níjọ́ èèyàn bá ti jẹ́ di ìsìláàmù mú èyí ó ju gbogbo nǹkan míì tí ìsìláàmù bá lòun ò fẹ́ ká bínú èyí ó sì jùlẹ̀ a ní máa ṣe ìsìláàmù tí ìsìláàmù wá ní ọba mọ̀ pọ̀ ṣe ní ọdún ìtọ́lá ilẹ̀ káwa ní ní ìlú ní ìsìlẹ̀ ju wọ ìsìláàmù náà lẹ̀ ọ̀ ṣe kan ní. ìlànà ìsìláàmù wúwa lè ti ìsìláàmù lillahi ta'ala tawhid gbogbo ẹjọ́ bá ti islam tó ṣe rí ó ní kí yóò sọ rẹ dá ara rẹ kọ́ lọ́hùn kí ni ó fi wá sọ rẹ dá ara rẹ ó ní pé ìtàwọ̀hìn ọmọlúwa ilé yọkan fi àfààní yìí gbogbo àwọn tọ́lọ́wọ́ bá ṣe tó jẹ́ iṣẹ́ ọwọ́ ọlọ́run kọ́ wa gbà kọ́ lọ́run ló ṣe kò sì ṣe pòun àtẹlùmíì òun nìkan ṣoṣo ló ṣe é dídá sánmà rẹ̀ dídá ilẹ̀ ẹlẹ̀ rẹ̀ gbogbo tá a fi kálẹ̀ síwájú tó lọ́wọ́ bá máa ń ṣe òun ni ó pààyàn òun ni ó jiyàn á gbà pa bẹ́ẹ̀ gbogbo ẹlòmíì tírò orí kan bá ti ń bẹ lórí wa àbáṣà kan ti délé wa lọ́wọ́ àbáwọn bàbá kan ti gbére lé wa lọ́wọ́ pé control kankan nínú tọ́lọ́ lò nìkan lòun control tó ń bẹ lọ́wọ́ nǹkan mi ájú òrí rẹ̀ lẹ̀ à ní dírú òrí rẹ̀ mọ́ sálàwó gbà tó lè ṣe gbogbo dáhùn ìdánijẹmọ́ àádọ́wọ́ islam islam huwa islam lillahi ta'ala àǹtí wọ́n tó ṣẹlẹ̀ fọlọ́nù wọn àkọ́kọ́ gbà fún pé gbogbo tó ṣe ònìkan ni ẹlẹ́ẹ̀kejì àtúwá gbà fún pé gbogbo tó bá ní a máa ṣe fóun ẹlòmíì ò tó lẹ́tọ̀ọ́ sí mọ́ ó ti ní a máa kírun nísìnyí irun ọlọ́wọ́ àtàlágbọ́n máa ti mú ọlọ́run nìkan ṣoṣo kódà yìí máa ti bọ́lọ́wọ́ àtàlágbọ́n bá a bá fẹ́ ṣe sàárà ọlọ́wọ́ àtàlágbọ́n máa ṣe fún ọlọ́run nìkan tó tó kó dàkù kànáàbì láti máa ń pàkíyèsí pé á mo fẹ́ ṣe sàárà fún ọ mo wá ṣe sàárà yìí ní láì wà lọ sí òrè lè kàlà káàkiri mo fi dọ̀ mọ́ kàlà sábà ti sàárà wa tá láti fi dọ̀ mọ́ olúwa nìkan oníkíní láti fún ọ. olúwa nìkan ó láti kí ní jẹmọ́ láti fún un. tọ́ gbogbo náà bàbá wa béèrè à ń kírun à ń gbàwẹ̀ afẹ́ wá sọ afẹ́ wá dáàbòbò afẹ́ wá gbàlà afẹ́ kẹjẹ lẹ̀ gbogbo ń ta kálẹ̀ lú àwọn tó lọ ohun olúwa nìkan làwọn ṣe fún àṣẹ ìsìlámù bọ̀dẹ̀ ẹ̀bí ẹ̀ parí ohun. lọ́dọ̀ ara wa àwa ní sọ́lọ́ àníwá fọ́lọ́ ló kọ látọwọ́ tiwa ó kọ tó bá fúnra rẹ̀ àtọrúkọ tánilẹ́bùwà mohamed sallallahu alaihi wasallam tó bá fún kan lánàá wá pè é ti ní eléyìí Islam wọ̀ díẹ̀ díẹ̀ ó kọ̀kọ́ والانقياد له بالطاعة اكتبتي وجبان والانقياد له بالطاعة kátó wá tẹ́kọ̀ọ́ kó pa àmà tẹ̀ lọ́lọ́run fáwọn méjì ní gbogbo kátó wá ju ara wa lẹ̀ ká di wa lámúrin dé ìtọ́ à ẹnu pé àlẹ́ lómi ìta àmà tẹ̀lé àfi tá a dìjọ máa. والانقياد له للطاعة ìtumọ̀ à ń tẹ̀lé ọlọ́run wa ni pé gbogbo àtẹ́ta bá ti bá nínú Al-Qur'ani olúwa bá pa wá ẹ máa ṣe báyìí ẹsẹ̀kẹsẹ̀ kí làwọn tó máa ṣe àmọ̀ sí ẹ gbọ́dọ̀ ṣe báyìí kí làwọn tó ti máa ṣe àmọ̀ jìnnà sí ìsìláàmù nù wal-inqiyadu lahu bit-ta'ah ká tún wá dira wa mọ́lẹ̀ pẹ̀lú pé alẹ́ nìkan tá a mọ̀ tẹ̀lé àṣẹ rẹ̀ àfi tá a ní jama. sòtá bá tẹ̀ láti ànábì àti ànábì tàfà rọ́ọ̀à lábẹ́ àṣẹ tọ́lọ́ ni ẹ tuntun lẹ́ àti ànábì àṣẹ ká tẹ̀lé ni gbọ́dọ̀ wọn bó bá pàṣẹ ká tẹ̀lé ànábì àbí ṣe jama àní tẹ̀lé òun.

lẹ́yìn tẹ́lẹ̀ ìgbà tó wá sí ìgbésí ayé wa nítorí wá parí ìsìlámù ni pé wàlùbárọ̀ àtùmínà ṣérùkí wà áàlì ẹgbẹ́ kí ó jẹ máa. ẹgbẹ́ kí ó jẹ ẹ̀ka sí i. ẹgbẹ́ kí ó kínú kí wọ́n dùn mí wá. ìjọba ìsìlámù náà. والبراءة من الشرك níbi ìsìláàmù lẹ yóò báyìí ibi ti jòdì lójú nù lára tí ìsìláàmù fi ń jẹ́ ìsìláàmù tí ìsìláàmù sì fi lè dúró láàrin yàn ó ní al-bara'atu min ash-shirk lè bọ́pá ilẹ̀ ṣéèrè kúrò níbi dáńkè ní bọ́lọ́wọ́ ogún níjú èèyàn bá ti lóun gba ìsìláàmù báyìí àti kó ṣe kí ni yóò ju dáńkè ní ṣíríkù rẹ ó dàbí wá sí ṣíríkù nìkan wà áhàlì yìí àwọn tí ń bá tún ṣe ṣíríkù náà kí láti àpàwọn náà ti ẹgbẹ́ kan ẹni tó bá kú tó dá wa tí wọ́n pọ̀ nìkan ló wà sẹ́kù gbogbo nǹkan míì ló kú láàrin àwa tí wọ́n tí ìjẹ́bí bá dà wá pọ̀ nítorí ká lọ bọ̀ wọ ara wa kojú kéde lọ ìjẹ́bí o òní náà wá kan nínú gbòòrò àwọn kárámí kò sùn bẹ́ẹ̀ èyí ò ti lọ àwọn ó sì fi bẹ́ẹ̀ kírun ká ní ó ká lọ àníkọ́ tó lè wá kírun àdìkọ́ ọkọ̀ bọ́pá bọ́sẹ̀ lọ́ra kíní ìṣiṣẹ́ Islam rẹ o jama abẹ́rẹ́ tó yẹ ká sọ kó fún ìsìláàmù lẹ yorùbá nígbà táwọn èèyàn gba ìsìláàmù tán lẹ yorùbá yìí ọgbọ́ ìsìláàmù lẹ yorùbá wọn ń pè ní ìmọ̀lẹ̀ kí gbogbo ìmọ̀lẹ̀ òkú túmọ̀ làwọn afáàdé bẹ́ẹ̀ mú tán àwọn kan láwọn kan náà fi máa ń bú Islam tó dé pé ìmọ̀ yín lé ó lé ẹ láwọn kan ní nígbà tí ìsìláàmù lẹ́sìn ìmọ̀lẹ̀ wọn nítorí pé àwọn tó gbé ìsìláàmù wálẹ̀ yorùbá mọ́lì náà ti wá ṣé mọ́lì nígbà wá wá láti bá bí àwọn bá wá fẹ́ máa sọ́jọ́ náà pé ẹ̀sìn mọ́lì ni wọ́n náà sìn ẹ̀sìn mọ́lì ẹ̀sìn mọ́lì àtàrà mọ́lì ló bá di ẹ̀sìn mọ́lé yóò lẹ̀sìn mọ́lì gbogbo kọba wù yẹn ti pẹ̀lú yorùbá ìtawà mọ̀ sí lọ́dọ̀ ọ̀tọ̀ náà ni al-Islam nígbà islam ó dálẹ̀ yorùbá tó ń pè ní ìmọ̀lẹ̀ ọgbọ́ ìmọ̀lẹ̀ òní amọ́sòrò ẹ̀sìn òní amọ́sòrò ẹ̀dá kò sí lóòótọ́ sí mi ah, níjọ́ ọba ti ṣe islam oòrùn ṣíṣe ọ̀ọ́dúnlẹ̀ báwọn tí wọ́n bá ń ṣe oòrùn islam ò sí dà papọ̀ mọ́ nǹkan mìíràn kò ṣe é tà papọ̀ olúwa ò fẹ́ ni o sì fẹ́ náà ló kò sí sọ́ọ̀tì. ọlọ́run mọ́ṣá àtàlẹ́ kọ́ ládàá fún wa. ìsìláàmù tó lè darí yàn àwọn nǹkan tá a kálẹ̀ gbọ́dọ̀ pé àwọn tá a kálẹ̀ yìí ó gbọ́dọ̀ ṣe kí ni jàmáà ìwọ náà wọ́n máa wá bí ọ́ nísìnyí pé man muslim àwọn tó kú sára mùsùlùmí rè mùsùlùmí àkọ́kọ́ ni pé yóò juwọ́ ju sẹ́lẹ̀ fọlọ́run yóò gbà bàtà yányán ẹlẹ́ẹ̀kejì yóò rẹ̀ bíi pé okùn ọlọ́run òun ó sọ okùn ọlọ́run mára òun lọ́rùn tí ọlọ́run wàá máa fà òun lọ bí tí kò bá fẹ́ tí ọmọ pé ní bá sọ okùn sókùn fi lọ́rùn nísìnyí ibi tí bá gbọ́kọ́ ní òmọ̀ tẹ̀lé mi lọ àwa náà gbọ́dọ̀ gbà pé okùn Islam níjọ́ tó bá ti wọnú ọrùn wa gbogbo bí tí Islam bá darí wa lọ àmọ́ sí kí ni àmọ́ lọ́bẹ̀ ní òun ogbó bẹ̀ láàmọ́ lọ àwọn Yorùbá àá gbú wa ayé ronú ní gbọ́ náà ní ẹ bá sí wákàtí wàhálà ní ẹ̀rí pé ń fún yí wàhálà ní àpò fún wa wàhálà òun ló ní wá àìsí ìmọ̀ challenge ẹ̀ tó ní nǹkan lórí tí lórí tó ní. هذا هو الإسلام الإسلام هو الاستسلام لله تعالى بالتوحيد والانقياد له بالطاعة والبراءة من الشرك وأهله Ìjẹ́ ìyẹn bá ló gbà kan nínú àwọn tá a lélẹ̀ tí ó gbà kan kò ṣe Ìsìláàmù. lákìyàn ní a ah, ìsẹ̀sìlámù tó lè la mo gbà fà fọ́lọ́ àmọ́ ń gbọ́ olóhùn gbà wà fọ́lọ́ àwọn àṣẹ tọ́lọ̀ ní àmọ́ wa ṣe kò bá ṣe gbogbo ẹ̀ mo gbà bà fún gbà fẹ́ni tí jọ́lọ́ wà ó àmì mi ò lè mọ tẹ̀lé ní kẹ́tẹ́ ń pè Muhammad èmi ò gbà lọ́nà Muhammad kankan gbọ́ àmọ́ mo gbà fọ́lọ́ ẹ sọ fún mi ní mi pé ọ̀ tí ì ṣe àbẹ́ni tó ní mo gbà bà fọ́lọ́ mo sì lẹ́jọ́ àti àmọ́ ọ̀rọ̀ ìdílé tiwa èmi ò lè fi yín lẹ́ o ẹ̀sọ́ ọmọ ìgbẹ́ wulẹ̀ tí ìmọ̀ wá mọ́sálásí mọ́sálásí kọ́ èyí tí kan mọ́sálásí ní ọ̀rọ̀ rẹ ẹlòmíì máa ń tara wọn máa ti bá wọn gbẹ́dọ̀lúwa wa lọ ẹlòmíì ní irú wọn náà ìjẹ́kẹ́ mọ wá ìjẹ́kẹ́ mọ wá bóyá tó lè àtúrákù wọn náà nù ẹ̀sìn yìí báyìí ẹ̀yìn tó kọ́ pilẹ̀ sí ni pé èyí ó kọ́kọ́ gbà ó túmọ̀ sí lẹ́yìn báyìí òpin ẹgbẹ́ gbé gba sápọnà àpẹjáde ọmọ ṣe lọ́yọ́ padà gbà kò ní padà dúró mọ́ o yóò padà di mùsàbùsà bí náà bẹ́yìn náà báyìíká láìláha ùláì wà láìlá yóò tó lójú méjì yọ bẹ́ẹ̀ kò ní padà sí ìsìlámù ọ̀hún irú ẹ̀mí àwọn ìsìlámù kan ṣe lẹ́yìn báyìí ẹlẹ́nu ní ìbí ti ń wá mọ́sálásí ẹ̀ẹ́dùnmọ́ bá ń bí wọ́n ti ń pàtẹ́wọ́ kódà yìí ti ráwọn kan náà dábò sànù wa ó kírun mọ́sálásí ó tún wá ń jọjú mọ́ ó tún lò dá sàlásì ọba ìsìnkú omi ẹjọ dandan lé wọn tún wá gbé tó ti dáàbò lórí dáàbò kékeré kan báyìí lórí dáàbò kékeré báyìí ẹ̀yìn tó máa ń gbogbo ọdún pàtẹ́wọ́ àyè àwọn yóò ti bá kíní gẹ́lẹ̀ fáwọn aláboyún ẹni tí ń gbá àdọ́gbé láìlá ìlàlá àlékún mọ́sálà ẹ̀tùn bá ní àárín wọn mẹ́rin léyìí ṣe ìsìláàmù jẹ́ náà léyìí ti gíra pé kò ṣe ìsìláàmù ìsìláàmù huwa lè ṣe ìsìláàmù lè yá ìjà ààrẹ àti tawhid والانقياد له بالطاعة والبراءة من الشرك وآه براءة iyo nan pe ni an pe kini kan ni alwala u balgini ọ̀rọ̀ ba tala yi díẹ̀ mẹ́jọ ni àlùwàláàkù ọgbà ọgbà ti yẹnyanya ọgbà ti ẹ̀ lójú méjèèjì ẹni àmọ́ nírú yìí fún òní mùsùlùmí àlùbàrọ́ù ọjìnà síyàn tọ́ ní gbà fún tányányá kàlámọ́ nírú yìí sí gbogbo ẹni tí ò bá ti dúró ti Islam tọ́wọ́n náà bá gbé ṣe Islam àfi kó ju okó ju gbogbo yẹ̀rán tí bá ti ń jẹ́ bọ́ọ̀lẹ̀ ẹni kan ní òrùlé ọmọ kan ìkan ní òrùlé ní òrùlé ẹ̀rí àwọn bá ti bí máa ń lé àwọn àfi kó máa jẹyọ ìní àfi kó máa jẹyọ ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ làwọn ò gbọ́dọ̀ jẹyọ ó omi tútù ni ó ìní olómi gbóná ni ó ìní aláǹgbá ni wọ́n sè fún jẹ́ fọ́jọ́ méje kí lọ́n bójú jẹ́ sí.

ó tún ní òò ìmí ìlọ́sọ gangan abáni kí ló dé òdìpọ̀ ọmọ jábọ́ lẹ́yìn ìyá rẹ̀ ó ṣe àlè tó máa wọ́n jábọ́ lẹ́yìn ìyá rẹ̀ kí àgbé padà náà kí òun gbogbo àwọn tó ò lè tó bá wọn ó sì bù náà ọmọ jábọ́ lẹ́yìn ìyá rẹ̀ ẹkú dì kọ́nsẹ́pì ìfọ́ ọmọ jábọ́ lẹ́yìn ìyá tẹ́gbọ́n fún ọmọ jábọ́ lẹ́yìn ìyá tí mo rẹ̀ gẹ́gẹ́ kọ́nsẹ́pì ẹ̀ ní pé ìyá òróró dáadáa lọ́mọ fi jábọ́ lẹ́yìn rẹ̀ ó ṣe mi tẹ́kì ni ẹ̀ fíyàn bá ṣe mi tẹ́kì lè yẹn máa ṣe jù kọ̀rẹ́ jẹ náà ní ìhà bí àgbà tó rò ìró ni ò ṣe dáadáa àbígbà tó kùjà ọ̀dá ni ò ní ò lé ọ̀dá ní bá tú ìró bá ṣe kíníkan ọmọ bá jábọ́ kò ní tó bá tuntun ọmọ rẹ gbẹgbẹ ìbára múrò romọ mọ́jà fìdí lọ́bọ́dẹ̀ yìí rẹ lọ sáà sọ yìí bá ti ń wí yìí karamba ní kẹlẹ bẹ́ẹ̀ nìkan tí mo gbọ́ ah ah ah ah, ah ah ah ah ó ti fẹ́ balẹ̀ ayé jẹ́ ìwọ gẹ́gẹ́ ìwọ́n gẹ́lọ ń dẹ́rù tó lóun dẹ́rù àwọn ìwọ́n dẹ́rù lè bá wọn. lọ́jọ́ ìlú kókí ní ìhùn ọmọ ànẹ́bí ádámù ẹ̀ fojú síbẹ̀ ni wàhálà ti bá ayé rẹ̀ wọ́n fojú bẹ́ẹ̀. nígbà ìgbà bẹ́ẹ̀ ṣebí èèyàn la wa àwọn haúsá èèyàn ni wà àbíyàn kọ́ ni wọ́n àwọn dáná èèyàn ni wà àbíyàn ni wọ́n kọ́ ni wọ́n àwọn obìnrin ní kútọ́ọ̀nù gangan èèyàn ni wà àbíyàn kọ́ ni tọ́ bọ́mọ bá jábọ́ ìlú èbó èèyàn níwà ní ẹ̀kọ́ ni wọ́n bọ́mọ bá jábọ́ lẹ́yìn èbó ilé èbó ti yóò bí ìṣẹ̀lẹ̀ yóò mọ̀ kàtọ́ mọ̀ ń fẹ́ ọkọ̀ mọ̀ ń kú mọ̀ lórí lẹ́gbẹ̀ẹ́ mọ́nú èèyàn tọ́ ọkọ̀ mọ̀ ń kú mọ̀ lórí tàbí àwọn mọ̀ ń kú mọ̀ lórí ìlú ọmọ lẹ́yìn wọn ó gbé ilẹ̀ ọmọ lẹ́yìn wọn ó gbé ní ní Cameroon ọmọdábọ́ lẹ́yìn wọn wọ́n gbé fáyà ilẹ̀ Yorùbá ọmọdábọ́ lẹ́yìn wa kí ló yá ti padà ẹgbẹ́ ọ̀dà ti káṣí tìtì kì í ṣe tọ́lọ́ mọ́nù ṣe kí ni jọmọ́ kì í ṣe tọ́lọ́ mọ́ ẹni bá ti fẹ́ ṣe Islam gbogbo àwọn superstition báyìí pé gbogbo ẹ̀sẹ̀gbẹ́ kan gbé sí ayé rẹ̀ wọ̀lùbàrọ̀ àtùmìnà ṣírkì ẹ̀yìn tó gbọ́ tí ó dẹ́rù bọ́ ní tálùkùránì náà bá fi dẹ́rù bọ́ ìtàlùkùrù àn tó bá jẹ́ kí ni tó bá fi dẹ́rù wà ọ́ gbogbo táwọn ẹ̀rọ bí lè máa ní ah àfá yóò rí ìrìn ayé káyì ní 1975 ó lè jùmọ̀ parọ́ òun tọ́ba àwọn olùdókòwò sí máa ní 1975 ní ọkùnrin kan wọn àti àwọn ẹlẹ́jọ́ lọ́wọ́ bá jábọ́ lẹ́yìn ìyá rẹ̀ a bá sọ fún gbogbo tí ó sì kò dáhùn ẹni gbà tó mọ̀ ó padà ní ìsáfà ní kan sọ tí kan parọ́ múra rẹ̀ ní mọ́sálásí mẹ́rin kódà bí wọ́n ti wá experience wọn èmi náà tó wá mẹ́ni tó mọ jábọ́ lẹ́yìn òun gẹ́gẹ́ jábọ́ lẹ́yìn ìyá rẹ̀ títí ìbẹ́lẹ̀ ọkọ̀ wọ́n ti bímọ bímọ bímọ bímọ jì sí sọ èmi wá mọ̀ yóò ìwọ náà mọ̀ tiẹ̀ ìwọ ti wá sọ pé ìdí mọ̀ lójú tèmi lọ à ìwọ mọ̀ tiẹ̀ èmi náà ṣe ni sọwárí ìdí wọn tó ṣẹlẹ̀ tí ọkọ̀ rẹ̀ kúlẹ̀ mi jẹun ń ta kádàrá mọ̀ ni tí a lè gẹ́rẹ̀ jẹmọ́ àìmọ́ náà wọ́n bá ń dá ogun wàhálà lẹ̀ tẹ́rí sí pé èèyàn kan sí ní kan wá bẹ̀rẹ̀ nílé ayé torí pé ọmọ jábọ́ ní ilé ìyá rẹ̀ ló wà fà ń kọ́ sọ́rí gbogbo tí ìṣẹ̀lẹ̀ tí wá ayé yìí wọ́n ti kádà ara rẹ̀ nísìn àti fifty thousand years wọ́n ìdásọ́mọ̀ wọ́n ìdálẹ̀ wọ́n ìdádámọ̀ bàbá wa ìtọ́ ló jábọ́ lẹ́yìn ìyá rẹ̀ gan wọ́n ti kọ́lẹ̀ pé ọmọ yìí oúnjẹ ọwọ́ bá bí tó bá ti pọ́dún kan àtúnṣù mẹ́fà ó lé ọjọ́ mẹ́fà tó tún wá ní wákàtí mẹ́fà tí ìṣẹ́jú márùn-ún wá kọjá rẹ̀ tí five seconds yóò wá kọjá rẹ̀ déédé àkókò yóò jábọ́ lẹ́yìn ìyá rẹ̀ ìdí mẹ́nu kádàrá ìgbà tí wá kádàrá fún tí wọ́n wá ní pé torí kó tẹ̀ jábọ́ nítòsí bí yìí ló tẹ̀ ṣẹlẹ̀ àlọ́ ti kọ́ fún ọjọ́ ti pẹ́ ìdáyé tàbí kan ogun tí ó wáyé ẹ̀yìn yorùbá náà ti gbàgbé kinní kan bẹ tí ń jẹ́ kádàrá ilé iná gbàgbé kinní kan làyẹ̀mọ́ ayélujára ẹ̀yìn lọ́jọ́ àṣírí kan jẹ́ kádàrá ẹjá bí i pé ń jò lẹ́kọ̀ọ́ kádàrá nígbà náà ṣe bá ti gbà tó wọ́n ti kọ fún tí kálukú ẹ̀yìn náà ti ní àyànmọ́ lẹ gbé wálé ayé àbí ẹ àyànmọ́ tẹ gbé wálé ayé ó tọ̀ pé nu tó yànmọ́ tó gbé wálé ayé ni pé yóò jábọ́ lẹ́yìn ìyá rẹ̀ ìdílé ń tara yín ń tara yín ẹni tó bá ṣe Islam ìmọ̀lé kápẹ́ ní Islam méjì mọ̀lé Islam ni a mọ̀ sòrò àwọn tó bá fẹ́ ṣòro wọ́n máa ṣe kí ni kan ṣòro tí wọ́n èyí wọ̀ mú jàdá ní ó ti ẹ̀ tó rúbú táwa wà yìí ẹ̀kí nàìjíríà táwa ní gbogbo àjọ wà mẹ́ ni ẹni bá fẹ́ ṣòro kó máa ṣe kí ni kan ṣòro ẹni bá fẹ́ ṣe mí náà kó náà ṣe kí ni ṣe mí ẹni tó bá ti ṣe Islam kó náà ṣe Islam àmọ́ ẹ̀kọ́ fẹ́ jẹ gbogbo ẹ̀kọ́ kò pọ́sibù gbogbo àwọn mímẹ́ta lọ́kàn gbogbo àwọn yìí nǹkan tara wọn ni wọ́n ti kí gbogbo ìjọba nǹkan tara wọn ni gbogbo bí dájú ń tẹ̀yìn bí wọ́n ń túdè ńlẹ̀ náà túdè kankan níbo náà dé ọmọ tó fẹ́ tú wọ́n tún wá parọ́ bó tún pomi nǹkan lómi túdè tí inú wa mọ̀ lọ́ lẹ́nu ọba adébẹ́ ó kọ́ mọ́sálásí àwọn wíì gbogbo ẹ̀ adébẹ́ adébẹ́ ni ó nǹkan máa sọ lásán o wọ́n sì sátúdé kúlé tó ń sáwọn nígbé nígbà tí èèyàn ń ṣe tàwá fún bàbá wọ́n ṣe tàwá fún lẹ́ẹ̀mejì yìí náà máa ń débi alhajar lásùwádùú káṣí aláwọ̀ àkùbárú sí alhajar lásùwádùú ká tó máa bá tàwá fún gẹ́gẹ́ bí súnná táwọn ẹ̀rọ láti rásà látọ̀ làwọn sàhábà kí ní ṣe láà aláwọ̀ àkùbárú sọrí ìjà ń ṣeun ní ọ̀dọ̀ tí wọ́n bá ti sá ó ti ẹ̀mẹ́ta lọ ṣùdí ara rẹ̀ ṣùdí lẹ́ẹ̀kíní ṣùdí lẹ́ẹ̀kejì ṣùdí ọtún bẹ̀rẹ̀ rínú mọ́sálásí mẹ́sì kọ́ sáàrin rẹ̀ àtẹ́tù jẹ́ mùsùlùmí àtẹ́tù jẹ́ mùsùlùmí gbogbo ìsìláàmù sí jẹ́ pọ̀ wọ̀lùbọ̀rọ̀ àtúnmìnà ṣírkì wọ́n bá ṣe ìsìláàmù dúró sọ́yẹ̀ sí wa yìí ni ò fà yé lásìkò méjì mẹ́ẹ̀ sọ pé ayé nìkan wọ́n lọ sí gbogbo àjọmọ́ ìṣẹ́ gbogbo ẹ̀mọ́ra wọn ìsìláàmù ni ò fẹ́ ni àmọ́ yóò túnmọ̀ sí pẹ́ni tí ó wà jẹ́ mùsùlùmí àwọn àmọ́ ìbọn lé káàkiri àdúgbò ní ìdáhùn kòkó ara wọn ti ìsìláàmù ráwọn náà níyì òun àìtún lágbóyé ìsìláàmù náà ló tún máa mú yàn máa ṣe irú yìí náà ṣe máa lọ mọ bọ́ǹbù àwọn èèyàn kẹ́ni tó ní wọ́n ṣe islam ṣe máa lọ rí pa àwọn èèyàn tó ní wọ́n ṣe islam ọgọ́rọ́lọ́ àwọn tẹ́ bá sì ń ṣe irú nǹkan bá àyùmọ̀ kan níbẹ̀ lára wọn kí mo pè jọba wọ́n yí aláìmọ̀kẹ́jú kan rí lọ ìtara lásán yá ìsìlámù yìí ó gbogbo àwọn ọ̀sẹ̀ ìsìlámù ó wáyé wọ́n ọ̀sẹ̀ ìsìlámù yóò ayé ọ̀bọ̀ yóò wáyé àdá yóò yọ gbogbo ìwọ̀n yóò mọ̀ pàwọ́ yẹ káàkiri ẹ̀sìn yìí máa ń jẹ́ àwọn èèyàn pàdé lórí ẹgbẹ́ Islam ẹ máa tètè ní ẹ̀sìn àwọn èèyàn abẹ́kẹ́ máa kó gbọ́dọ̀ pàdé abẹ́ kó sí ní kẹ̀kẹ́ lẹ́mọ̀ lọ da ọjọ́ ìlú ẹ máa lọ rẹ ju tó mù síbẹ̀ ẹ máa lọ rẹ wọlé àwo Islam òwòrán gbogbo wọn wọn rárá kálẹ̀ ń bẹ lábẹ́ ìjọba ìsìláàmù ìjọba ni ó wà pàṣẹ tó fẹ́ ní òní níta ayé fẹ́ kí ìlú wájú máa lọ ní. ilé lọ rúlu sàwọ́dí nìdí sàwọ́dí ó sọ pé níta fẹ́ nínú ìlú wa rèé. àbádọ́ ya yakuya ẹ máa da gbogbo lúrú ẹ máa ju bọ́ǹbù ẹ padà wá rí wọn náà àwọn mùsùlùmí kì í padà sẹ́gun lára wọn ẹ wo bá sílá àmúkọ ara mú pa gbogbo àwọn tí èsì ẹlẹ́kùn àwọn boko haram nígbà ni wọ́n tún lọ mọ́sálásí nínú rọ̀mọ́tọ́ táwọn èèyàn títà ráwì ìtìjọ mọ́ pọ́ kan títà ráwì lọ́wọ́ ó sì wọlé láti ibi ilẹ̀kùn ẹ̀yìn ó sì gbé mọ́ ó sì spray gbogbo jọ̀mọ́ pátá ó sì pa ọgbọ́n ìlú ẹ̀ pọ̀ láwọn abúlé màdúgbùrì ọjọ́ ìsẹ́lẹ̀ Islam àìmọ̀kẹ́sí ọ̀nàwà náà ti máa ń jẹ́ ogbà àwọn èèyàn fàyè bó ti mú ọkùnrin kan nù ìgbó bẹ́ẹ̀ ṣe yìí ló ṣe yìí wà ní ìrìnàjò tó ṣe bí kí sáà ṣe islam ló níbẹ̀ ọ̀yà mo fẹ́ ṣe islam mo fẹ́ ṣe islam ọ̀nà ha ọ̀bọ̀nù ìwà ń tọ̀ islam tí mo wá fẹ́ ṣe kí ni wọ́n wá ṣe tí ó fi jẹ́ pé mo ti bìrì islam kí n ti mọ́ sí báyìí báyìí náà ó ti lọ bèrè àní kí ni ìṣe ti di islam tó máa fọwọ́ ìmọ̀tọ́ ṣùgbọ́n ọ̀sá ti lọ gba ìsìláàmù ẹ̀rù títẹ́ náà nù. ìsìláàmù ah! tó ń torí ẹ̀ka ogun ẹ̀ka àti ẹni wá lóun fẹ́ ṣe ìsìláàmù ọlọ́run mọ bá wọ́ bí ó ti ṣe. ọ̀rẹ́ lómi náà tó ló mọ gbogbo ti bíjà káàdì gbogbo ti bíjà káàdì kò mọ bíjà sí gbogbo ti o kò mọ o bíjà gbogbo ti lásán ni kò mọ sí mọ tó oúnjẹ bá ń lọ́rọ̀ pẹ̀lú gbogbo wọn lẹ́wọ̀n fẹ́ ìmọ̀ kan ní ìdàwọn láàmú aṣọ́rọ̀ kan wà sí kan lánàá tá a lọ ọ̀rọ̀ ṣe kọ́nà làlá àmàtàn mahadif ali ibn hasan al-halabi ali rahmatullah na musa ba fi afawa àwọn ọmọ sọ̀rọ̀ alẹ́nìkan máa ń pè ṣe kàlbá nínú bídíà ó wá máa ń pè wọn ní mọ́rùjẹ́ kí mo pé mọ́rùjì ẹni tí ìjà òun bẹ ní ara rẹ̀ ẹni tí ìta oúnjẹ kíni ìnilára kánà òyà bí àwọn ọ̀sẹ̀ ẹgbẹ́ rẹ̀ ní ojú padà albani morje albani morje wá wá amẹ́síjà albani pé afáàlà kan jẹ́lẹ̀ tàbí àmọ́ ọ̀dà albani morje àwọn òmọ́ tún jẹ́ morje kí ni ìtumọ̀ morje tó ń pè wọn wá ní ọlọ́ọ̀hì ọlọ́ọ̀hì ọ̀nà aláàdìrí màmá àlàlmọ̀rjẹ́ àwọn ọmọ búra nígbà ọmọ tí jẹ́ múrí wò ṣùgbọ́n almuhimu anna albani mọ̀rjẹ́ ìtó táwà ìpọ́tàtì nígbà albani tó ń sọ múrí wò ní ah, ìjọ ọmọ tí jẹ́ bẹ̀rẹ̀ sí léyàn jẹ́ bẹ́ ọmọdọ́mọ ọgọ̀rọ̀ ọmọ tí wá ní yẹlọ fún àwọn bí wọ́n pé àwọn ẹgbẹ́ bá kàn láti ní mórí jíhù ló bí àwọn kí ni ká ṣe sọ́rọ̀ wọn ní à kànìmọ̀rán máa albáàlì bil irja ẹni ẹ bá rí tó bá ti ń pè albáàlì ló bí jíhù kó ṣe fẹ́ kò mẹ́ni tó ń pè ní albáàlì wa imma annahu la ya'rifu irja àbí kó ṣe pé kò mọ sẹ́ńsì ní ìjà òtẹ́yàn bí máa ń di mọ́jẹ́ yá àkèjìlá àlékàbílẹ̀ ẹ̀yìn ẹ̀dàkọ̀já lọ wá ìmọ̀ ìmọ̀ ló gbọ́dọ̀ ṣáájú gbogbo kàràkítà wà gbogbo mo fẹ́ ṣàkitiyan mo fẹ́ ṣe kíní kan èmi náà fẹ́ mọ títí kọ́ ọ̀rẹ́jú mọ̀ ìmọ̀ ni ó ṣáájú ìmọ̀ wọn máa darí rẹ níbi kọ́ lè mọ bóòlù ọ̀tún máa báwọn èèyàn kọ̀ọ̀kan lò wọn dákú mọ́tò àtàlẹ́kọ̀ọ́ mọ̀ gbogbo wa sofa ala kulli hal ǹjẹ́ a ti lọ ǹjẹ́ a ti bọ̀ ní pé al-bara'atu ila shirki wa ahli ní bàrọ́ àpò lára ashirki wa ahli yìí ni wọ́n ní ọtí jàǹdùkú sí gbòòrò wọ́n jà nǹkan méjì pọ̀ ọ̀tọ̀ ní kó jìnnà sẹ́bọ àtàwọn tí ń ṣe ọ̀tọ̀ ní kó má bá wọn rìnrìn ẹbọ àtàwọn tí ń ṣe ọ̀tọ̀ wá ní kó wá yẹ ẹ̀hẹ̀nà sí gbòòrò torí báwọn èèyàn ń ṣẹbọ olúwa pàṣẹ kan kò pàṣẹ kejì ó pàṣẹ pé jìnnà sẹ́bọ sì jìnnà sẹ́lẹ́bọ nídìí kí ni nídìí ẹ̀bọ méjèèjì ò lè papọ̀ síyàn lára àṣírkú wàtàwọ̀ṣe kò lè papọ̀ alìmánu wàlìkúfúrú kò lè papọ̀ àìlè papọ̀ rẹ̀ orí òye tó sọ tí ń ṣẹbọ náà mà bẹ̀ láàyè rẹ̀ tí nǹkan kan bá wá dà yín pọ̀ bóyá àdúgbò dà yín pọ̀ kò lẹ́tọ̀ aládùúgbò ọjà dà yín pọ̀ kò lẹ́tọ̀ ọjà ẹbí dà yín pọ̀ kò lẹ́tọ̀ ẹbí ìjóbi dà yín pọ̀ ọgbọ́dọ̀ dandan ọgbọ́dọ̀ fún lẹ́tọ̀ ìjóbi olùwàjì sọ fún wa pé fa ẹnjá àdáka àlá àǹtúṣèrí tàbí máa lẹ́yìn sàlá tàbí ẹ̀ẹ́lmọ́n fàlá tuntun ẹ̀húnmá ìjọ táwọn pẹ́rẹ́ǹtì ẹ̀ ìjọ tí wọ́n bá jẹun pá lórí pé kọ́ wá ṣe gbọ́ ọlọ́run ọba wúrogún ọlọ́run ní bí wọn náà ń ṣe ayélujára lẹ́yìn olùwàdí fàlẹ́ àtọ̀tẹ̀ ìhùmà ẹ̀wọ̀n jọ má tẹ̀lé wọn bẹ́ ẹ̀wọ̀n má tẹ̀lé kí ni jama má tẹ̀lé wọn àbábà tó lọ wá ní ọmọ tẹ̀lé wọn tán kò wá ní ọmọ bú wọn má tẹ̀lé wọn láwí o wọ́n sọ àṣẹ́bùhùmà fi dúnìyà màrúfà sọ́ra yé tẹ wájọ wà ó àwọn dáadáa tó bá yẹ kó fi bá wọn lò nínú ayé ọgbọ̀rọ̀ mọ́ pa wọ́n tí dáadáa yé gbogbo èrè tí gbogbo òbí bá máa ń jẹ lórí ọmọ àwọn náà gbọ́dọ̀ jèrè lára rẹ̀ níjọ ọba lọ́lá débi kọ́ ọ̀ra mọ́tò fún wọn ìyá rẹ̀ tó jẹ́lẹ́bọ̀ ọ̀ra mọ́tò fún wọn kọ́lá wọn ọ̀jẹ́ fífi èyí ìfẹ́ ra mọ́tò fún mọ́rin láti máa fi ra mọ́tò fún ọmọ gbé lọ sí ilé bìí mi àti ìfẹ́ ẹgbẹ̀ nínú ilé bìí nìkan ní máa lọ lójoojúmọ́ tó bá ti lẹ́tọ̀ọ́ kó bí rẹ ni wọ́n gbọ́kọ̀ fún ní ó bá wù ú kó ṣe kí ni àwọn ni ó máa rojọ́ yìí wájú ọlọ́run torí wò rà fún torí nǹkan ìwọ rà fún torí kó jẹ́ òbí ìjọ burú ni kọ́ ra nǹkan fóbi nítorí tó fẹ́ ṣe tó tako tọ́lọ́run ìwọ ra nǹkan fóbi gẹ́gẹ́ bí ẹ̀tọ́ òbí òbí wa lo nǹkan lè síbò ní ìwọ́n kọ́ lọ rojọ́ rẹ̀ mọ́ owó àtọ́lọ́ ni ó jọ máa lọ ní sọ̀yọ́ ṣùgbọ́n àwọn ìmọ̀ta àwọn nǹkan ìpọ̀ wal bara'atu min ash-shirki wa mada wa ahli tọ́lọ̀ bá lè ṣe ìṣọ́ọ̀bù òbí wa lórí gbọ́n tó ń ṣẹbọ báyìí mùsùlùmí tí ò bá bá tiẹ̀ débi ẹbọ níbi ó bá ti kùnà nìkan lọ sí níbà ṣe níbi ó bá ti ń bẹ lójú ọ̀nà ọmọ ṣe kíni mẹ́ ọmọ bá ti ọmọ wa sàkó níbi tí kò ti wà ní ojú ọ̀nà lórí ibi tí ò ti sí lójú ọ̀nà níbi ọtí ń takò ń takò wọ́n ní

àtúnjọ bá ìdáwọlé níbi ọtí ní dáadáa ápèkí ni àáfẹ́ nílẹ̀ fún ọ ìdíkí dáadáa ní tọ́n sí agbọ́dọ̀ gbọ́ kí ní ìyí ọ̀rọ̀ àlùwàlá wàlùbàrọ̀ bá ti lò fún ẹni tí ìṣe mùsùlùmí òun kọ́ là ti máa ń lò fún mùsùlùmí òun ara àwọn bíi táwọn ẹlòmíín náà ti máa ń dá nǹkan rú rèé hátà oníbídà tó ọ gbọ́dọ̀ máa bá ṣe bàárọ̀ ìlànà níbídá irú bàárọ̀ ìkọ́ sí láàrin tí ń ṣe ṣírkù kò gbọ́dọ̀ lọ́ra wọn wọ́n lè ti dín kẹta lára tí lóun sì ní ó sì ní kíní kẹta ń pè ní imani ó náà alùsùn náà wà jàmáà ẹnu wọn kò lórí ẹ̀ lórí pé oníbídá àti ìbá ṣe bídá tó ti sọ ní kèfèrí làwọn kódà kan náà àwọn àlùfáà ní máa ń gbé ọ̀rọ̀ kan pé à pàtàkì sọlá àti wàrọ̀ àhàlẹ̀ bídà àti bídà ọlọ́ọ̀ni kírun lẹ́yìn òní bídà bídà kan níyò náà kí n tó bá ti mú ọ wá kírun lẹ́yìn òní bídà wà láàrú lọ sí fún tọ́ọ̀bá mọ́ kí lọ sí fún jọmọ́ wà láà tí wà tí ẹ bá ti lè jọ tó sáà púpọ̀ tẹ́ ẹ̀jọ́ ń kírun kí lọ sí fún wà láà ní wàá àwọn oníbídà ìtawà inú tẹ́lù mi ò gbọ́ nínú al-mubtada'atu laysu ala darajatin wahida àwọn bíjẹ́ ò sí ń kàtígórì kan náà má dàpọ̀ lè kẹ́kọ̀ọ́ dákun lọ́gbà mọ́ ọ lè tó gbogbo ní bíjẹ́ àti sáfù kan náà àwọn àlùfáà rí ti lọ náà wọn àti wọn ti sáfù kan náà ó ẹlòmíín bẹ́ẹ̀ nínú oníbíjẹ́ à níbi ọ̀rọ̀ rẹ̀ ó dé à ọ̀rọ̀ rẹ̀ ó dé bí pé ó dá ẹ̀ ní fojú ríra yín mọ́ irú yín gbọ́ bíjà rẹ̀ bá ti gbé ní kó ṣe kú dúró tó wá ń gbógun ti Islam lọ́sùn náà irú ẹ̀ ní tẹ́ mọ̀ ká nípa tán láwọn sálàkù ṣe fún àlùjáàdó ibn mara ibn dirham ṣe pé ń jọ léyà gbàgbó yẹn ń paléyà kí lọ́lọ́pọ̀ ṣe kò náà fi paléyà ó yẹ pé sánàdù tó gbọ́rọ̀ wá kò àlàáfíà òfin bẹ́ẹ̀ sí lára sánàdù tó àmáwọn afá pọ̀ tọmọ ń ṣe ṣèkáyà ọ̀rọ̀ sókè sàn àmọ́ gbogbo sánàdù tó gbé wá kò lẹ́sẹ̀ lẹ̀ àwọn afá ti mọ pàṣẹ kò lẹ́sẹ̀ lẹ̀ o àmáwọn afá pọ̀ tọmọ ń gbẹgbà wá rẹ̀ inú ní yàrá aláwọ̀ ti lè kẹ́yìn ojú ọjọ́ àlẹ́ rahmatullah ìjọ míì oníbíbí àmì ìjẹ ní tó bá wọn orúkọ sì ní islam lára so kàtígórì wọn ọ̀tọ̀ọ̀tọ̀ ni ọ̀dọ̀ bíbí àmì ń bẹ́ mi jẹ́ ìjọba bára yín ṣe bí àwọn ọmọ wò ni pé a ah, ìwọ́n ibi tó wà rọra mọ́ òdúgbé ẹ̀sìn mọ̀gbélé òun kàn wá ní tí ni wáyé ní nílé ẹ̀bá sọ̀rọ̀ súnà kò ní takò yín sọ́rí oníbíjà àti takò súnà tí gbogbo ti súnà báwọn àlùfáà àti ń bá rú wọn lò ó yàtọ̀ sí bí wọ́n ti bá onísúnà tó ṣe oníbíjà tó ṣe pé ó takò súnà kódà tó ti wọ́n fi súnà rí rẹ̀ súnà ní ẹgbẹ́ lódodo kódà ó tún lè máa sọ́lẹ̀ rẹ̀ pé súnà ẹgbẹ́ lódodo àwọn kan parọ́ táwọn yẹn jẹ́ ní o lò kọ́lẹ̀ bá bíjà tó pé kí ni súnà gẹ́gẹ́ ni rọ́ èyí táwọn ṣe yí gangan ní òdodo tó lẹ́rù wọn ò jọra wọn wọ́n kó wọn sí sáfù kan náà wọ́n sì bá wọn lò ní ìbádùn kan náà wọ́n padà sínú sínú àwọn àlùfáà àdáàkùn dáná wà mọ̀ tó yẹ kóró wọ́n padà sínú ọ̀rọ̀ sheikh islam ibn tibet al-harrani alayhi rahmatullah àmọ́ irọ́ ogun tí ó bá dá nǹkan yóò ṣàtìkí ni ó dá nǹkan mú náà jama ìbò láti lọ ìbò láti bọ̀ kò ní pé ẹja lọ mọ tí ń jẹ́ islam bàbá ti fẹ́ mọ̀ ká mọ̀ pẹ̀lú kí ni jama pẹ̀lú ẹ̀ ní. ìgbà afáwa wa dé ìfáìn islam kan fún wa afáwa jẹ́ àmọ̀ pé níta wá ń pè ní islam yìí wàhùwà sàlátù wàhùwà sàlátù màràtù wàhùwà sàlátù níta ń pè ní islam yìí kàtígórì mẹ́ta ló wá ní kàtígórì mélòó. àkọ́kọ́ and islam nǹkan kan là ń pè ní islam ó lè wá ní the lowest category eléyìí ni tí gbogbo ọmọ nìyẹn gbọ́dọ̀ gbìyànjú kó wọ́n wà mẹ́rin ó sì ní agbo tó fẹ́ jù òun ló gbolè ló bá kíni ló gbọ̀lẹ́ nínú ìsìláàmù ó ní zìnà ìkówọ́ bẹ́ẹ̀ zina rẹ̀ tí ń ṣe òyọ́kù nínú ìsìláàmù nínú Islamu ọ̀mù tí ó ṣe kí ni ó wọ bẹ́ẹ̀ má ló wọ bẹ́ẹ̀ àlódẹ́nire o yóò máa jẹ́ kó ní ìsìláà àmọ́ àwọn ọ̀rú ọ̀ràn báyìí ń ṣe kí ni ìbẹ̀mẹ̀ gbogbo rúra àwọn ọ̀daràn tí ò bá ti kọ̀míìtì in tó lè gbé kúrò nínú ìsìláà kì í ṣe àṣírí àbí alukófù tí ò bá ti kọ̀míìtì nínú àwọn nǹkan wọ̀nyí yóò sì máa lè ṣe gẹ́gẹ́ bí Islam Muslim ta ó ṣe jìnnà Muslim ó ń jalè Muslim ó ń ta tẹ́tẹ́ Muslim wọ́n gbọ́dọ̀ dájọ́ kó di kèfèrí pẹ̀lú ẹ̀ ó dàkọ́ ní yín pààyàn kíkì ní jọmọ́ Muslim pípààyàn rẹ̀ ò sọ di kèfèrí ó làá máa sọ fẹ́ lómi nígbà tó bá tara tọ́gbọ́ àwọn àkókò àwọn ẹni olókùnrin mùsùlùmí ẹgbẹ́ lọ́rẹ́ sọ̀rọ̀ tí wàá dẹ́rì wá lóṣù tí wọ́n máa ń pààyàn ń kùn àwọn àlùfáà àkẹ́tì ẹ̀ sọ pé àwọn kàwárí dìgẹ́ jẹ́ kékeré kìí ṣe tó ní wọ́n kàn ń pààyàn wọ́n tẹ̀jẹ̀ lẹ́nìkan ó níbi wọ́n lọ rí bọ̀rọ̀ wọn sókọ́ aláwọ̀ ẹ̀rí tó múná lóko mo rò pọ́nrọ̀ náà yé báyìí so Islam nu eléyìí ni adìrẹ dàrọjà ó ní yàrá tó gbáàyè ó lájọ pé yàrá tó gbolè tó gbá ó gbọ̀lẹ̀ lẹ́fù tó kéré jù nù amọ́jọ́ ìyá bá ti kú omi ọwà tí ó pẹ́ ní ìmọ̀lá tó lọ al-iman gbogbo ẹni tó bá ṣe ìsìláàmù tí ìsìláàmù rẹ̀ ó da yóò wá graduate kó mẹ́rin yóò wá da graduate lọ sí lẹ́fù alẹ́kíní al-iman ipò tó tó bá ju ìsìláàmù lọ́wọ́ lẹ́sìn máa gbọ́ pé ẹ má fi mùmínì ẹ má fi wé mùsùlùmí lẹ́sìn máa gbọ́ tí wọ́n máa ké fún wa gbogbo gbà ẹ má máa pe gbogbo mùsùlùmí ní mùmínì ìjọ ẹnìkan tí wájú ànábì tó wá sọ̀rọ̀ ẹnìkan tó ní mùmín ànábì ni àwọn muslim mùsùlùmí lọ fẹ́ pé o kó tó tún bàrẹ́ mùsùlùmí lọ pé o ẹ̀sìn ọjà ayàtà sí fúnra wọn lórí iná láwọn yẹn bá dé rájà àná bí wọ́n máa parọ́ pé àwọn ṣégé ni àwọn gbàgbọ́ àwọn gbà ọ̀tọ́ fún wọn tó ń ẹ̀ gbàgbọ́ o ń tó tọ́ sí lẹ́nu ìkẹ́ mọ́ ẹni sọ pé àsìlámù náà ìsìlámù lẹ́ni ẹ̀ ní ìmán so ọ̀tọ̀ ní islam ọ̀tọ̀ sí ní ìmán ọ̀tọ̀ ní islam ọ̀tọ̀ sí ní kí ni ìmán ipò kejì wá nù kí wá nípo ẹlẹ́ẹ̀kẹta wal ihsan ìbọ́ eléyìí wá ní a'la daraja olúwa o èmi àti ọlọ́jà máa wà nínú orúkọ yìí ó ní ipò al ipò pé èèyàn ti kú ordinary muslim ó ti kú ní ordinary mu'min ó ti wà ní lẹ́wù mọ́sìn sọrí gbẹ̀hún yàrá rẹ́gbẹ́tẹ́ ni ooru ọ̀rá tí mo gbé yàrá rẹ́gbẹ́tẹ́ ni àwọn tó wọnú yàrá yìí wọ́n ló ń kà ní Islam kí lọ wá sí ọkùnrin tí lọ sí lẹ́jọ́ gbọ́dọ̀ mọ́ yàrá rẹ́gbẹ́tẹ́ ni ò gbá gbogbo èèyàn

tí wọ́n náà bá ti wá mọ̀ pé ah ibi tán wí irú àyè kí wọ́n náà wí mọ́ ọ wá ṣiṣẹ́ bóun lọ́ọ́ ṣe wà nínú irú àwọn tán wí o àti pé ipò ẹ̀sìn nísìnyí mélòó ni gbogbo abala ń jẹ́ mùsùlùmí mùsùlùmí mùsùlùmí ìran mẹ́ta ni wa ìran mélòó àwọn kan lẹ́bù wọn náà wà Islam àwọn kan lẹ́bù wọn náà wà àwọn kan àwọn ọ̀gá àgbà lẹ́bùwò náà wà lẹ́bùwò ìwọ náà wà máa fi wọ̀ wá gbogbo èèyàn wà dáadáa oníkóra ní ilé náà sára rẹ̀ wọ́n tó sùn lásìkò dáadáa sí jáde lẹ́gbà yìí wọ́n tó mọ̀ sí nípa dé ajé nípo ìdáàrùn nígbà tó wọ́n náà bá mọ̀ ìpínlẹ̀ àkọ́wọ́ ìdáàrùn ọ́ nípa àmọ́ òun fẹ́ lọ yọra rẹ̀ àpàdàjọ rí ọlọ́jà wà ń bẹ̀ ní ọ̀gọ̀rọ̀ àwa tá a là ń ṣe ẹ̀sìn wa yìí lè ní lẹ́bù ìsìláàmù làwà ẹlòmíì èsì dé lẹ́bù ìmọ̀ ẹlòmíì òsì dì dé lẹ́bù lọ́sẹ̀ lẹ́bù ìsánú ẹ̀sà ni o tí mo pé jọ̀ọ́ náà ẹ̀sà làwọn ti ń bẹ́ńbẹ́ inú àwọn ẹ̀sà yìí ọlọ́dà kò ká ẹ̀mí àti ẹ̀kúnnú wọn ọlọ́run jáwa náà lè wà nípò àwọn muhsinun ọlọ́run já lè wà nípò àwọn muhsinun já lè wà nípò àwọn muhsinun sọ́lá àwọn tí ó wà nípò àti ilé bẹ̀rẹ̀ àwọn tó ti tán sínú ọlọ́run wọ́n ti kí mo pè jọ̀mọ́ wọ́n ti tán àwọn yẹn ti wà nípò ìṣà má tú ìsánù lárúbáwá tó gbọ́ ọ máa ní ìsánù kí n sì dáadáa ẹ̀ ń bá sí rárá mọ́ má ti sọ pé ó kéré ní mo nínú mo sì ló kọ méjì kọjá ẹ̀sà ṣùkọ́ náà bá bílíọ̀n níjọ náà nǹkan ní ẹbí ń dépò kọ́ máa ti máa lọ gbọ́yé pé ẹ̀sẹ̀ bí ẹ̀mọ́ sí rárá ní àbájáwó báwọn èèyàn ó kọ́ ó yẹ gbówó lórí kọ́ ẹ̀yà fún nítorí pọ́yà fún ìbẹ̀rù ọlọ́run ọba ńlá kan ni kí ni àlàyé rẹ̀ ẹgbò bá bí lọ́dà ní ṣàtàwọn àmọ̀ tẹ̀síwájú lórí àkókò dágbà léèrè sí i ti tó àmọ́ ká mọ̀ pé ibi afẹ́ wọ̀ nísìnyí pé afẹ́ mọ̀ yàtọ̀ láàrin lẹ́vù mẹ́tẹ̀ẹ̀ta yìí ṣé lọ́la ni àbọ̀tọ̀la ọ̀tọ̀la ni ọ̀hún insha Allah ọ̀la èmi dárṣùn ilé ìlọ́la ó dìgbò dọ̀tọ̀ insha Allah ọlọ́dà kò má pa gbogbo wa olùwàkọ́sí gbà lẹ́sìn lọ́wọ́ wa àwọn kàtígórì yìí mẹ́tẹ̀ẹ̀ta yìí a fẹ́ mọ̀ yàtọ̀ láàrin wọn kí ni islam kí sì ni iman kí sì ni islam àbùn wa padà yanjú kíní kan imani àti islam mọ wọnú ara wọn gbà mí àbí ẹ̀wọ̀n àti wọn ṣe yàtọ̀ nísìnyí kí ló bí àwọn ọ̀rọ̀ kan bẹ́ẹ̀ náà tó ìyá àwọn èèyàn náà àwọn sunna àti islam náà ó wọnú ara wọn àbí a máa ń ké bẹ́ẹ̀ pé ìlànà islam owó súnnà wà súnnàdá ìyá islam ẹlúgbà àtúwárí kí a ẹni wọ́n padà sí àtọ́ láàrin súnnà àti islam nígbà tó kí ó yẹ tó ẹ̀kọ́ ti gbére ebi tó luwa wípé ọdún pé bá dànù ara zikiri nkuntum náà ìtọ́luwa bí ọ́nù ìtọ́luwa béèrè karamba ní ọwọ́ ara rẹ̀ lọ́ba ń wí kíké tó wọ́n ti ti padà sí àtọ́ láàrin islam àti súnnà ibi kò yọ ni ó sàlékún àgbọ̀ yìí ẹja tó bá ilé iná insha Allah a máa wá tẹ̀síwájú nígbà tó bá ń di ní ọ̀la ní ọ̀túnla ọ̀la ń dáwọ́ àlẹ́ fún nìkan ni ẹ̀yìn tó sì fa ni pé torí kí mo rí kankan lọ́kàn pé èyí tó là ń fi ń jẹ́ bírèkì afẹ́kọ̀ọ́ máa ṣe dárúṣù wa lọ sùmọ́tì ìwà lè jẹ́ bí wọ́n ìdí ìlànà ṣẹlẹ̀ ìjẹ́ mọ́ndé tí wọ́n ìdí gbogbo jẹ́ láàrin mọ́ndé àti wọ́n láti ń yẹn wò fà àmọ́ kò tí ìyè àti sáfẹ́ àbájú sáfẹ́ ìgbò náà ní àgbọ̀ ọlọ́mọṣà fún alágbọ̀ yìí sọ́ọ́dì làwọn aṣọ́ọ́dì máa láti lọ sọ́ọ́dì kan wọ́n máa nípa aláàbò ṣẹlẹ̀ ẹ máa múra kalẹ̀ ojú lè yín bọ̀ oníkálukú máa ẹ máa palẹ̀ mọ́ ọlọ́mọṣà fún alágbọ̀ yìí sọ́ọ́dì kan alùsọ̀ kí ni yóò tó sí náà Eh, yìí wọ́n tún àmì kankan Samsung rẹ̀ lọ́wọ́ wọ́n ti wá tọ́ ní bóni náà fẹ́ one two mọ́tò sí three four five síbi lè máa ń tán ní tọ́ yẹn. Okay. Okay. kí ẹ lábìlọ wọn tó ṣe nǹkan nígbà yìí àhà nígbà tí méjì ìmọ̀ tó ṣe gbélé látàlá ní ti ń fún mi wà àti pé àgbà náà ló yẹ kí mi náà ṣẹ̀tọ́ lé ọgbà tí ó ṣayé ó tún ti dàrú ìbéèrè pé ẹni tó níyà láyé ó wá gba Islam inú ìyáwó wa dùn ayé ẹ̀kọ́ ni ìgbàanú ìyáwó wa dùn àwọn aṣọ ọmọ yìí pé kó padà kú nínú Islam ó náà wà lóun padà ìyá wa ní tí ò bá padà òun lọ rí para àwọn àbí kó wọ́n sì kọ́ ní àwọn ìyá wa kọ́lọ́mọṣẹ́ àbáwá ṣàánú wọn kọ́lọ́mù jẹ́ kí wọ́n jẹun wa pẹ́ àwa tí ìyá wa àti bàbá ti kọjá sáńtì yá máa kí ìpolówó dákúmọ́ṣẹ́ àbáwá foríṣẹ́ wọn rọrùn sọ̀rọ̀ bí àwọn ọmọ òrukàn ló bá wà nínú ìsìn ọmọ òrukàn sáánú àti ìyá àti bàbá àti ìbẹ̀rọ̀ ọlọ́mọṣẹ́ àbáwá kí àwọn méjì àbí wọ́n yé sọmọ òrukàn ọba àwọn rẹ èmi mà pé ní ọmọ òwò kan nínú tẹ́yì kí làwọn àti àkọ́kọ́ no matter tí àwọn òbí wa ò bá wí àgbọ̀rọ̀ fi Islam lẹ̀ àgbọ̀rọ̀ fi dínú àgbọ̀rọ̀ fi Islam lẹ̀ ọpọlọ ní àìyànfẹ́ tí a ló para wọn wá ní ti wọ́n á ní ìsìlámù máa ó bá dáàlì kí a máa ọlọ́run níbi yóò máa fún yẹn àmọ́ tí yóò wá sí o ní pé yóò wá lo ẹ̀kọ́ tí Islam kọ́ yẹn nọmba one wẹ́pọ̀n kan wà lọ́wọ́ àwa mùsùlùmí but àìlú wẹ́pọ̀n yẹn mọ́ wẹ́pọ̀n ńlá sí ni kí mo pè é wẹ́pọ̀n ńlá ni wẹ́pọ̀n yẹn náà ni silahu du'a silahu ad ó ní wẹ́pọ̀n kí a máa ṣàdúà tọ́pọ̀ ká ti kí mo pé ká ṣe àdúà ọ̀gọ̀rọ̀ wa máa ń bìlíìbù nínú àwọn nǹkan kan tá a wá rò bá ń ṣe mẹ́wàá àdúà agbára rẹ̀ sì ju gbogbo nǹkan lọ irú àwọn òbí wa tó bá láwọn ògbà ká ṣe Islam nínú tó yẹ ká mójútó lọ́rọ̀ wọn ò làdúà ó ní kí mo gbé jọ wọn àdúà. ó yẹ ká bóò láti mọ̀ ṣe àdúrà fún wọn ṣe pé bá bá ṣe ń yarí mọ́ra lọ́wọ́ káwa náà wá múra sọ́rọ̀ pọ̀ àdúrà kò sẹ́ni tọ́lọ́wọ́ ọmọ lè yí ọkàn rẹ̀ ṣiṣẹ́ lórí pé bí a máa ìdíwọ́n lè tún bí ọlọ́run ní kẹ́ padà kọ́rọ̀ wá padà yé o bí àwọn lè padà nígbà a bá ń sọ bá ń sọ bá ń sọ bó bá pẹ́ tó bá yá ó ṣeé ṣe kọ́lọ́n kó ṣe kínú kó ṣàlù ìyẹn alákọ̀ọ́kọ́ ló jẹ́ bá ọkọ̀ lọ́dọ̀ àdúrà ẹlẹ́ẹ̀kejì àwọn abẹ́rẹ́ ó yẹ kí n bá lọ́wọ́ yín gan ni àtọwọ́ yín ló yẹ kí n ti gba Islam àwọn kò tó kí mọ́ ọkọ̀ ṣe yìí àmì bẹ́ẹ̀ ló ti ṣe lókù o sọ pé ìbára ṣe lẹ́gbẹ́ já ọ̀ padà kí a padà wá rí pé àwọn gan ọdún mẹ́fẹ́ tí ọbẹ̀ wọ́ àwọn náà wọ bẹ̀rẹ̀ ni wọ́n ti mọ̀ lọ́nà wọ́n jẹ́ kí lọ wá kẹ́kọ̀ọ́ báwo la ti máa ń fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ ṣàlàyé ọ̀rọ̀ kọ́ ẹlòmíì ò ní sùúrù kò dẹ̀ ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ kò dẹ̀ lẹ́kọ̀ọ́ ìyá rẹ̀ wá gba ìsìlámù lọ́wọ́ tí ẹ̀ bá lọ lẹ́kọ̀ọ́ tó níwà tí ẹ̀ wá ń fi ìjọmọlúwàbí hàn sí wọn ọláì wọ́n lè padà gba ìsìlámù lọ́wọ́ yẹn ọlọ́run àwọn òbí wa dákọ̀ mọ́jọ tí wọ́n ṣe tí wọ́n lọ́tọ̀ bọ́ọ̀ ti ṣàánú wa pẹ̀lú islam bá wa ṣàánú àwọn náà bọ́ọ̀ ti fi islam yé wa bá wa ti yá àwọn òbí wa náà ọlọ́run alùkẹ́rẹ́ ok tẹ́ẹ̀ ìzákùnlá ṣẹlá wọ́n ní gbólóhùn àyànmá ìjókùn tó tá a lè máa lò àbẹ́ àlè máa lò Léde yorùbá níbi mo ti understand gbọ́dọ̀ wọn sábà ní àyànmọ́ èyí ò ní ìtọ́lọ́wọ́ bá yàn máa yàn ìtàṣe kí ni tọ́lọ́wọ́ bá ti yàn máa yàn tí bó ti lọ rí sábà ní ká tún tán pè ní kádàrá sí èdè Lárúbáwá ìtumọ̀ ẹ̀ ni pé ìtọ́lọ́wọ́ bá ti pè gbùgbù pé yóò máa jẹ́ èèyàn ìpín tí wọ́n fi lólé ayé rẹ̀ gbà lámàrí rẹ̀ òun rèé òun náà ń pè ní kádàrá dákun bàbá gbé méjì gara wọn báwọn ṣé ó jìnà àbúsúmọ́ súnmọ́ra wọn èyí tẹ́ ìmọ̀ fẹ́ kí a ṣọ́ra fún jù nínú àwọn gbólóhùn tán máa ń lò pé pé máa ń fẹ́ túnṣe kádàrá ni ó lọ tí ò bá máa ń sọ pé ohun gbogbo lọ́wọ́ lọ́wọ́ orí ọwọ́ orí kọ́ ló gbogbo wa o ohun gbogbo lọ́wọ́ sí ni ọ̀rọ̀ kádàrá pọ́lọ́wọ́ ọba wa ti kádàrá rẹ̀ ohun gbogbo ń bẹ lọ́wọ́ ọlọ́run gẹ́gẹ́ bó bá ti kádàrá rẹ̀ sùlátara pé yóò bá ń sọ fún ohun gbogbo lọ́wọ́ orí yìí ẹbọ kan wá wọlé sí wọn lára ẹbọ lẹbọ àwọn ẹrí àwọn eré ọmọ bàbá máa lókè kan máa lọlẹ̀ bẹ̀ ìwọ jánú àbí kí ló kọ̀ anas ilé yóò jọ anas bíi malik kankan ọmọ alókè ọmọ lọlẹ̀ abájẹ́ kíṣà ìkan ọmọ sílẹ̀ ọ̀rọ̀ tàbí kíṣà ìkan náà sọ́gbọ́ máa lókè máa lọlẹ̀ ọlọ́run padà gbáyé lọ́ba sí àyímọ̀ ni àbá àwọn fẹ́ẹ́ sì pẹ̀lú wa ní mọ̀ tí ń ṣe yìí náà àtìdáwò ìyẹ́wà nípo ìṣàdù lẹ́ẹ̀kan oníwà náà àti ìnáwó tí eléyìí jẹ́ mú sínú ní dáwọn ọmọ ìlú àtàkùn lè hàn ohun gbogbo lọ́wọ́ orí ó wá ti ò bá lọ bí kán máa wẹ́ kán máa wẹ orí gbogbo wọ́n tí náà bá ń bẹ́ẹ̀dì àwọn wẹ̀ rí èyí ọ̀rọ̀ mọ́jà bá wọn wẹ̀ wò kádàrá rẹ̀ ni ọlọ nígbà tó ti dáadáa orí kọ́ ìwà ni á bẹ́ẹ̀ ló ní ah! ìsìnkí nìkan bá ṣe báyìí ọgbọ́n ah! irú orí wo mo wá gbé wọn gbé wálé ayé orí ọlá ní orí náà ló gbé wálé ayé orí náà lórí jẹ́ pọ̀lọ́rí tí ń jẹ́ kí nǹkan máa ṣẹlẹ̀ nígbè tí ayé gbogbo wa orí tá a gbé wa kọ́ kí ló bá dìgbà fẹ́rẹ́ ayé gbogbo wa kádàrá tó lùwà ti kádàrá tó wá yí síbi orí apàdà tó wá ń bọ orí dákun má bá wọn bọ rí wọ́n sì bá wọn wẹ rí kádàrá rẹ̀ ni ọlọ́rin ní ìgbàgbọ́ sí Allahu ta'ala fẹ́ẹ́. wọ́n kí ni ìdájọ́ ká sun òkú gbogbo ẹni bá ń sun òkú ń sun yẹn ni pé ká dáná sun òkú tí ó fi jó irú àwọn ẹni báyìí wọ́n fi ìyà jẹ òkú ni wọ́n sì ń fara ní òkú ni gbogbo ẹni bá sì ń fara ní òkú mùsùlùmí òun náà yóò rí ìlera gbẹ̀yìn ayé rẹ̀ tó bá tó wá gbé ìdàkìyàmá ló tó wá jẹ́yà rẹ̀ àfara ní yín ẹ̀mọ́ fara ní ẹlòmíì ìfara ní òkú ní òun adẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam anábì ní inna kásìrà ìdọ̀ mẹ́lì máyé tí kàkásìrì yìí ṣàyà wọ́n ká mú ká mọ́kù mùsùlùmí ká ma wá rún egungun rẹ̀ bí ìgbà táà rún egun rẹ̀ láyé náà ni àti láyé wọ́n àti gbọ́dọ̀ rún egun òkú egun alàyè bẹ́ẹ̀ náà láti gbọ́dọ̀ rún egun òkú ẹni tí ń bẹ láyé tí ń bẹ láyé jàmá ìjẹ́ a lè mọ́mọ̀ dáná sọ ẹni tí ń bẹ láyé táàbá ti wá lè dáná sun ẹni tí ń bẹ láyé bẹ́ẹ̀ náà láti gbọ́dọ̀ dáná sun ẹni tí ń bẹ ní tó bá ti jáde láyé ìdáná sun òkú bí ìgbà tẹ́ ń dáná sun àlàyé ní ọlọ́dà kò mọ́tà wà lára ọlọ́wà pọ̀pọ̀. òkú bèbè lọ ní mẹ́ta báyìí ajá gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àdébùwà Muhammad sọ̀rọ̀ tó bá tẹ́tẹ́ fún wa ọ̀nìkà jẹ́ tàbí ọ̀tọ̀ á ní tí ajá bá kẹnubọ gbá wa títọ́ rẹ̀ kan sínú gbá káfọ́lẹ̀ nìlú èèpò láti wá ṣe méjèèjì papọ̀ bó ni ó ti pa ẹran títọ́ náà ní kan síbi ẹran rẹ̀ kọ́lọ́mọṣà fún wa ní àgbọ̀yọ́ rẹ̀ ó sì fọ̀rọ̀ náà yé wa nínú àwọn òrújú táwọn ẹlòmíì táwọn ń takò súnà náà táwọn mú lọ́rọ̀ yìí wa gbogbo àwọn àlùfáà tí wọ́n ti lọ ọlọ́mọṣàbà àsanwó lẹ́sọ̀ lórí gbogbo àwọn nǹkan yìí ìmọ̀ mú ni ma appreciate àwọn àlùfáà ni wọ́n ti ṣiṣẹ́ lẹ̀ àwa tó kàn tá à ń pé lónìí àwa ni ká máa ya ká máa yọlẹ̀ ká sì máa ṣojú àwa ni ká gbìyànjú ìwádìí táwọn àlùfáà ti ṣe kalẹ̀ ká tó ajá àkọ́kọ́ ìkéṣẹ̀ rí àtà mi ti wá pé ajá kó lè máa dẹ́dẹ́ fún wa gbogbo nǹkan míì tá a bá fẹ́ sọ mọ́ ṣẹ̀rí àti sọ̀rọ̀ ó sì ti ní final sí ó ti ní kí ni jama final sí olúwa tó gbèdájọ́ lẹ̀ ní ìtabọ́ òun náà ló tún wá gbèdájọ́ lẹ̀ níbi níbi tó bá pẹran fún wa. ètò wa kò ní pé àwọn àdúrà ní méjèèjì àwọn wa gbà pé kálẹ́rí tí ń pàṣẹ fún wa a gbà pé ìdájọ́ tó fún wa ń bi eléyìí ní àfikà gbà ìdájọ́ tó sì fún wa níbi eléyìí náà nígbà méjì lẹ̀ tó wá gbé wá ọ̀rọ̀ yẹjú wà ní òyẹjú ẹlẹ́ẹ̀kejì ó wá ní pé kò sí bá jẹ́ òkè fún wa náà ní pípọ̀ tí ó tí ó tàbá tó wá fọ̀ tán kí látò ṣe sí a ṣe é nínú kábọ̀ àbí nínú kí a yàn ká sún whichever the way èyíkéyìí tá a bá ṣe nínú méjèèjì gbogbo virus tó fẹ́ wà lára rẹ̀ àti àtìfọ́ dànù àmọ́ ìtò yẹ kó jódòdó tí mùsùlùmí rọ̀ tó sí gẹ́gẹ́ orin tó ń jọ tó lúwa wá bá ti sọ̀rọ̀ àwọn ògbọ́dọ̀ ní nǹkan méjì kọjá pé sẹ̀mẹ́ iná ta'ala ọlọ́mọṣà fún wa ní àgbọ̀yé wọn Allahu ta'ala. ẹlẹ́ẹ̀kejì àwọn tó ń ṣe valentine kí ni Islam sọ ń parí tí wọ́n máa ń pè ní ọdún ìfẹ́ tàbí ká pè lọ́dún àwọn olólùfẹ́ tó bá dijọ́ náà aṣọ kọ́lọ̀ aṣọ òun náà máa ń wọ̀ red and white ọgbà obìnrin náà ti ẹ̀rẹ̀ máa sọ tó ń wọ̀ ilé ayé ìdìdì dákúdà ọdún yìí ní burúkú kan tó wọlé ayé ni ọlọ́mọdé àtàwọn ṣe pẹ̀lẹ́ àkọ́kọ́ mùsùlùmí ò lọ́dún méjì tí máa ń sẹlẹ̀bírètì pọ̀jọ́ ọdún tọ́nà bá ní a sẹlẹ̀bírètì kí sì làwọn ọdún tó ní a sẹlẹ̀bírètì ẹ̀yìn ìdọ̀lẹ̀ fẹ́tẹ́rí wà ẹ̀yìn ìdọ̀lẹ̀ àbọ̀fà ìgbà àbáwá bẹ́ẹ̀ kan míì kún ọmọdé friday kún fáwọn mẹ́rin sí ní ìkún wọ́n fi àwọn ayyamu tashriq wọ́n fa àwọn yóò náà kún pé wọ́n tún fi mí kún wọ́n tún fọjọ́ àràfà kún páwọn ọjọ́ yìí àwọn special day special day àmì nínú Islam lẹ́yìn tọ́lọ̀ tí wá yọ ọ́lẹ̀ yìí àwọn ò gbọ́dọ̀ yọ ọjọ́ ní ilẹ̀ ràn lọ́wọ́ ara wa torí pé dọ́tà nẹ́bí dé Mẹ̀dínà tó bá táwọn Yẹ̀wúdí tán lọ́jọ́ kan tán fi ń ṣe tán mú bí ọjọ́ ọdún ànábì ọlọ́run bá ti kọjọ́ mi ìrọ́pò ọdún tẹ̀sí ìfún yín o náà lọ́dún fitiri àtọ̀dún àdọ́fà yóò jẹ́ lákọ̀ọ́kọ́. ẹlẹ́ẹ̀kejì áà léèyàn bá mọ òfò tí ń ti àwọn ọmọbìnrin lọ́jọ́ valentine ni ó bẹ náà nǹkan náà bá kàkó lórí rẹ̀. ìjọ valentine yìí níjọ náà ni wọ́n jábàlẹ̀ ọmọ mi wọ́n ti wá fi kí ní yẹn tàn wọ́n débi pé àwọn ọmọbìnrin àtọmọkùnrin ò wá rí sí nǹkan kan mọ́ kó yẹ lòmí ẹni tó nǹkan mọ̀ fáwọn òní fẹ́ ra àwọn ó rẹ́dì pé kó gbóhùn jáde yọ náà tó bá sì gbóhùn jáde gbóhùn táwọn bá lè dánwò òbí ṣe láìlẹ́ ọlọ́dà kùmọ́jú abáwọn ṣe ń burúkú ìwọ tí wọ́n bá jẹ́ mùsùlùmí rí tọ̀sílẹ̀ bọ́lọ́wọ́n bá rẹ̀ dáadáa mọ́ bá wọn sẹ́ńtírì ọmọ tí ó lóyún níjọ valentine ọlọ́ọ̀lẹ́ ló mọ iye wọn ní ọ̀sẹ̀ méjì mẹ́ta lẹ́yìn valentine iye oyún tí wọ́n wá ṣẹ́ ọlọ́ọ̀lẹ́ tó mọ iye ẹ̀ àìmọye ọmọ níjọ náà ni ó lóyún àìsìmọye lẹ́yìn ọ̀sẹ̀ méjì mẹ́ta oṣù kan sígbà náà tá ti ń discover right tí wọ́n mọ̀ lọ rèé wọ́n lọ rèé ṣẹ́yún ìtàn gbélé ló fà á mọ́síkè ní ọjọ́ kìíní kan ìfẹ́ ọjọ́ ọjọ́ olólùfẹ́ yìí kálukú wa sọ̀rọ̀ àwọn níbẹ̀ kódà bí kìíní ń dé àwọn ìyàwó ilé gan wọn gbẹ̀yìn wọn níṣẹ́ ìjọ valentine wà lè lọ ìjọ valentine wà ọlọ́run dákun mọ́jà bá wọn sọ́lé bó gbogbo ìrí ọmọ mùsùlùmí tó bá ń gbọ́ wa dákun mọ́ bá wọn celebrate ẹ̀ kò yẹ kó ọmọdé ìjọ tó jẹ́ nù ẹni tó mọ̀ bá wọn celebrate ẹ̀ káwá nítorí àwùjọ tá a wà bí wọ́n ti ń lẹ kí rẹ̀ káàkiri wọ́n ti ń polówó rẹ̀ káàkiri dákun bàbá wọn ṣe àmọ́ nínú àgbákò tó wọlé ayé ni pé àti láwọn àlùfáà káwọn náà sẹlẹbírìtì ẹ̀tọ́ tó ń gbé pósítà rẹ̀ jáde kódà tó ń poni wáàsí wọ́n tún wá ń fi kọ́lọ̀ rẹ́dà wáìtì ní ṣe pósítà wáàsí wọn lọ́jọ́ valentine lọ́dàkùnmọ́jà dáná wọn lọ́dàkùnmọ́jà dáná wọn kò sí táwọn èèyàn fẹ́ ń mọ́ smọ́gù wọnú ẹ̀sìn mọ́ nípò ìwọ mùsùlùmí ni kí wò máa ń ti òun ṣe ọlọ́run nígbà wo bá wọn ṣe àwọn ọmọ wa àrọmọdọ́mọ wa ọmọ kí wa àrọmọdọ́mọ ọmọ kí wa ọlọ́run jẹ́ kí wọ́n máa nà bẹ́ẹ̀. ẹlẹ́kẹta kéèyàn jókòó kó wá fọwọ́ kan sẹ́yìn abala wọn kanú àdéhùn kan pé ìjókòó ẹni tọ́lọ́wọ́n bá ń bínú sí mi bó ti rí àmáwọn àlùfáà wa láwọn àlàyé tó pọ̀ lórí ẹ̀ àwọn mí ò ní láti lè ṣe ìbò ara wa kúrò níbi irú ìjòkó bẹ́ẹ̀ tá a bá nawọ́ méjèèjì sí ẹ̀yìn ìtòrọ́wọ́ kan ní ànábì wí. àwọn míì wọ́n sì ní ìjòkó yẹn lè èyí tí wọ́n ń wí òní tó bá ṣe pé à ń bẹ ní orí ìrun à ń bẹ lórí kí ni jàmáà àwọn míì máa wà sáà tó pé bóyá orí irun nìkan léèyàn bá ti jòkó bẹ́ẹ̀ lórí irun ìjòkó ẹni tọ́lọ́wọ́n bá ń bínú sí i a sì láwọn tí wọ́n fẹ́ pé kíní ò nímọ̀ fẹ́ kọjá orí irun bí ó bá ti wá kọjá orí irun ká lè mórí bọ́ mẹ́ ọgbọ́kùnrin ìdìjọ jẹ ẹni pé ó ti lọ́wọ́ mélòó ọ̀rọ̀ méjì abá ti na méjèèjì sẹ́yìn a ti kúrò nínú àwòrán tá a nẹ́bùwà Muhammad sọ̀rọ̀ àtọ́lá tó gbé kalẹ̀ so àwọn nǹkan kan ń bẹ báwọn tá a mọ̀ sọ́ra fún irú ìjòkó bẹ́ẹ̀ ká sọ́ra fún kódà bẹ́ẹ̀ náà ní tá a bá fẹ́ sùn ká máa dànù délẹ̀ kódà ń lọ ànábì rẹ ní tó sùn tó dànù délẹ̀ ànábì fẹsẹ̀ rẹ̀ gbá báyìí nílẹ̀ nílẹ̀ nílẹ̀ oorun àwọn ọmọ iná tó wá bínú sí onírú ọ̀rọ̀ báyìí so gbogbo àwọn tá a bá máa ń sùn tá a máa ń dànù délẹ̀ mọ́sùn lóorun bẹ́ẹ̀ náà ẹ̀kọ́ tí mùsùlùmí fi máa ń sùn ẹgbẹ́ ọ̀tún báyìí wọ́n ní kí ni àgbè ìbáfi sùn ẹ̀kọ́ ni. dúwọ́n afáríwá máa ń yọ ọ́lẹ̀ pétọ̀ ká nínú oorun múyàn yẹ̀sí ń báyìí tí ó bá ń rìn wọ́n ní fi dànù lélẹ̀ bí akínú ló wà ní ṣẹ́tù kéèsì ọ̀tọ̀ ní yóò wọn. àmọ́ wọ́n tí wọ́n fẹ̀rẹ̀ sọ ẹlòmíì lánàá ilé tí ó bá sùn báyìí tí ó bá sì dànù lélẹ̀ kò tí gbogbo tá a bá ń ti bẹ́ ẹ̀jẹ̀ àlòtúbà ó bá ti dà wọ́n lẹ̀ ọlọ́run sáà Allahu ta'ala. ha ìkìlìkọ́ òun ìbí bí wọ́n ti pàkọ́ súnmọ́ ẹgbẹ́ wa èyí tó jẹ́ súnà oníkájá sùn pẹ̀lú kí ni pẹ̀lú ọ̀tún wa ọláwà àwọn yorùbá ìlú yìí tọ́bọ̀ sọ fún wáyà ìgbà ìgbà ìgbà ìgbà أنا ما شاف أنا أبو الوالد من يجي وكلام يجي وفضل أن يزيد جواد تفضل bí tó wí ká gbọ́ ìṣúrú eléyìí ni àà àwòrán àwọn ọmọ ẹ̀lẹ́ṣẹ́ ìyẹn máa wọná láyé yìí káwọn tó wọná bí jó ó dàbí ìyáàmà àwòrán àwòrán àwọn ọmọ náà ni ká mọ sùn bẹ́ẹ̀ ìdá níbi bẹ kọ wa nù ká má ṣe kéde àwọn ọmọ sùn bẹ́ẹ̀. ẹni gbọ́ tí wọ́n máa ń wí gbà nù. ok. Uh, àfáàlà ńlá yìí àfáàjàwà àfáà yìí ní tí ìyá bá lọ rán wọn lọ sí skul tí èsì ti mùsùlùmí àwọn àmì ní skul táwọn àwọn máa ń sẹlẹbírẹ́tì valentine àwọn àtọ̀ púpọ̀ ọmọ skul tẹ́ bá ti ń bọ̀ lọ́la ọ̀rẹ́ dàn white yẹ ọ̀wá kí ni ìdájọ́ rẹ̀ lẹ́yìn tí kí wò pé ọmọ ilé ọmọ ìkéré náà ní kó náà wà wọ̀ fún kọ́ àkọ́kọ́ àwa mùsùlùmí ìdákọjá pẹ̀lú àwọn alákèéjì ẹbí a máa ń tàǹtì pẹ̀lú ẹsẹ̀ wa ẹbí a ti kí ni jama ẹbí a gbìyànjú pé àwọn ọmọ wa at least mo ṣe ẹ̀kọ́ díẹ̀ díẹ̀ ìgbẹ́lẹ́sìn kan wọn ní ilé ẹ̀kọ́ tó jẹ́ ti mùsùlùmí láwọn muslim school ta ní ẹbí a gbìyànjú ká máa máa wọ̀ lọ́wọ́ lọ́wọ́ ẹjá gbìyànjú ká mú kí ni ṣẹ́yà pé lánàá àwọn bàbá wa tí wọ́n ti lọ wọ́n kàn dẹ́mu kí mùsùlùmí ó kàwé àwọn bàbá lẹ̀ yìí báyìí àwọn náà ti gba àkànjẹ́ gbogbo ara mọ̀ rí àmọ́ ìdíbi kan yìnbọn bò kan jù wọn lójú bọ̀ wọn yìí ni wọ́n gbé ìdájọ́ lé ìwé pé haramu ni wọ́n sì búdi wá ìdí ọ̀rẹ́ bá ní pé torí pé àwọn ọmọ àwọn àwọn sọ wọ́n di Joseph àti Michael bọ́ọ̀ bá pàrọ̀ kọ̀ rẹ kó ti mùsùlùmí ọ̀lẹ́ kàwé àmọ́ nísìnyí tó kù tó ń bá wa ṣe alẹ́gbàzúwòlù fikiri ni o kí mo pé alẹ́gbàzúwòlù fikiri wọ́n àwúlẹ̀ sọ́bà wọn directly kódà àti ráwọn míì tún tí èdè mùsùlùmí bá ìwà ah, àwọn ní àkótọ́ christian school àwọn bọ̀tá ìjábùwà aláwọ̀dá ọmọ ilé ìwọ̀ ìjábùwà ọmọdé ọmọdé lọ ìjábù uniform lásán ni ìtàn kó sọ́pọ̀ lọ ọmọ onípàtàkì wọn gbogbo ẹ̀yin mùsùlùmí tẹ̀lé ń ṣe irú nǹkan báyìí ẹ dákun ẹ lọ rí ṣọ́ra. àwa mọ àwọn iléèwé kúrò aládùúgbò bí a tún bí náà táwọn bá aṣẹ ìgbéyàwó àyè máa ibi tó lè rí mọ òjẹ máa rí àwọn kíní ìfowópamọ́ gbàdá ti ní máa ń lọ ní fún ìdìbò. lásìkò iléèwé báyìí wọ́n sì ta ṣùkùdù ogun wọ́n sì kó gbogbo àwọn ọmọ sórí fídì ẹ ti in Jesus name we pray everybody òṣèlú òní dáhùn sẹ́yìn mùsùlùmí tó bẹ́ẹ̀ ọmọ tí ì ṣe mùsùlùmí kẹwàálẹ̀ tá kẹwàálẹ̀ pẹ̀tọ̀ ètò kú báyìí ní pé afẹ́sáré ṣe kíní kan bá kan àmáwà mùsùlùmí àmọ́tẹ́lómi wa wọ́n máa dá àrí máa ń tara wa ẹgbẹ̀rún ìgbà táwọn muslim school yẹn ló standard ẹ̀ṣẹ́ yìí lè sanwó tó di standard ẹ̀ mẹ́rin tẹ́ ẹ̀ lọ́n san láwọn ìdíjẹ́ ló standard yìí náà lọ́tí mùsùlùmí kan bá gbérú ẹ̀ka lẹ̀ tó bẹ́ kó standard tó bá ṣáàbì lówó ẹnu wa ọ̀rọ̀ wa mùsùlùmí yìí ti súnmí àti ẹ̀ mọ́mọ̀ yá àti ẹ̀ mọ́mọ̀ yá adó bọ́ọ̀sì bọ́ sí sáńdàdì wo náà lẹ́ wá káàkiri sáńdàdì wo lẹ́ wá àbí wọn náà kọ́ yìí àbí wọn sọ náà kọ́ yìí ọ̀nà ló wá lọ́wọ́ níbi tí ń lọ náà ń lọ níbi tí ń lọ yìí ṣe dàpọ̀ ẹja mọ ilé ìwé tá a máa mú ọmọ wa lọ ilé ìwé náà bá ti ń sọ pọ̀ mọ́ gbọ́dọ̀ mọ́ múra balẹ̀ ń ká ń wá kódà ká gbé tẹ̀sẹ̀ sẹ́gbẹ̀ẹ́ kan wọn kọ́ àwọn ọmọ yẹn ní múra kí náà kọ́ wọn tó rà fúnikà ọmọ kéèké mọ múra abala ẹ wá lè wí kí mùsùlùmí ẹ̀sùn wá ní ọmọ ìkéré náà kúkú ni ọ̀nà ìkéré náà nìyẹn ti máa ń kọ̀ nǹkan ni ìkéré náà ní sọ́ọ̀tì yìí àtàlí mo fi sídọ̀r kànáfóṣí àárẹ̀ àjà sọ́ọ̀tì táwọn ọmọ bá ti lọ kọ́ láti kékeré tó wà lọ mọ́ wọn lára ẹni tó gba nǹkan náà lọ́wọ́ wọn tó bá dàgbà yóò múra torí ẹ̀kọ́ ọmọdé dàbí ìgbà tí ẹgbẹ́ àtàlérè ni àbẹ́ ẹ̀kọ́ nǹkan sórí àpáta tẹ́ wá gbẹ́ tó lè parí ẹ́ sọ́dọ̀ ẹgbẹ́ ti fi bá ẹgbẹ́ ló ti mọ̀ báwọn ọmọ sí lọ́dọọdún ìjọ ẹ bá padà bẹ́ sọ fọ́mọ sí pé àrọ́mù ni ẹ sì wàhálà onígbà lọ́wọ́ yín oníṣẹ́ kí mo gbúdọ̀ mọ́ onígbà lọ́wọ́ yín ẹ gbà lọ́wọ́ ọmọ bẹ́ẹ̀ dákun ẹja ẹja wọn ní láti kékeré ni wọn mèrè tí máa ń àà fáwọn ọmọ wa máa ń kàn mí ìlú kúta sí i lọ́dá kún mọ́ta bá kálùkù wa tọ́jú àwọn ọmọ wa a wà fún àwọn nílé ìwé mùsùlùmí náà a fún àwọn náà ní márùn ẹ̀yìn ẹ̀dá kò torí ọlọ́run ẹ bá wa jẹ́ kí ilé ìwé mùsùlùmí ẹjọ́ ẹ bá wa jẹ́ ó ṣe dáadáa ẹ bá wa jẹ́ ó ṣe dáadáa ẹ má jẹ́ káwọn èèyàn ó máa rí pé ẹ̀kan lẹ́yìn ṣe kí ní ìyẹn sí rọ́gbọ́n rẹ̀ lómi owó tó fẹ́ náà ló máa ẹ̀yìn tó bá sì ń gbà ní ṣíṣá táwọn ilé ìwé mùsùlùmí ẹ dákun ẹ gbìyànjú ẹ fi gbogbo ẹ̀ ní tọkàntọkàn àti ṣiṣẹ́ yìí ẹja máa rántí pé ibi àwa náà lè fi rọ ìsìláàmù lọ́wọ́ ó là ń bí wọn o aláìbáàbá ti jàǹbá ló kù àwọn tó ń dá léèwé mùsùlùmí lẹ̀ o àwọn náà ń dín nǹkan o àwọn ọmọ tí ń lọ léèwé ní ti alhamdulillah èmi mọ àwọn skul nursery and primary school nísìnyí àwọn gẹ́gẹ́ ti wà níbàlùkù láti fáwọn ọmọ yàtọ̀ sáwọn àndáta sí skúlẹ̀ òde pé wọ́n ṣe rúdùn gangan àwọn tó já conventional skúlẹ̀ tó jẹ́ mùsùlùmí àwọn ọmọ sì ń kéwú bẹ́ẹ̀ wọ́n sì ń parí àlùkòrá mi mẹ́ tọ́jú ìrìkà kódà tó ń gbọ́ lárúbá tó lárúbá jù àwọn ọmọ tó ń bẹ́ẹ̀ náà wọ́n ti ń wá dáwọ́ àbí ìwé ráyà yìí àwọn ọmọ ilé ìwé náà ń lọ náírà normal school ni alhamdulillah wọ́n bá fẹ́ gbé tó gidi lẹ̀ tó ti ń ṣe wọ́n bá wọn bá ti gbàdúrà wọn bẹ́ẹ̀ tó gbọ́ àwọn tá a bá ń jẹ́ lè lóyún ìṣòro yẹn dákun ẹja mójútó ilé iná ọlọ́run mọ́ṣẹ́ àtàánú ẹni kọ̀ọ̀kan wa ìta ti wí bí ìbá ti mùsùlùmí àwọn nǹkan tó rí pa wa àwọn ọmọ ìyá ti wa ọlágídí ni là ń bá sọ̀rọ̀ ẹ kọ́ sí tàn wá mọ́gbẹ́ ẹ kàn án sọ́nà mi àpá mùsùlùmí láyà nígbà mẹ́tẹ́ fi wọn kó ni ń tẹ̀wé tó bá tọ̀lẹ̀ bá ní wọ́n sí ìdílì ní wọ́n sì dànù tí wọ́n wà ní ọ̀sọ́ tó sì mọ̀tí nǹkan mìíràn tẹ́tẹ́ mọ́ wọn dá fún mẹ́ta ọgbẹ́ ọdún arúgbó ó mẹ́sẹ̀ wà tó wọn máa ta ara rẹ̀ ẹnìkan ní what is the ruling regarding the statement ìdá ìrọ̀sọ́bìlá after prayer kan ló ní tàwásà ló bìjáhì fa inna jáhì ya inda àbíyè ó àrọ̀ nàbí ni ẹ máa fi iye owó bẹ náà ànábì ní yí o wọ́n ti bá ní òní yí o ànábì ti lápàdé àmọ́ iye rẹ̀ olúwa òyò dá kó ṣe fún láti máa fi parí àdúrà wa bá wí kakọla ọlọ́run àtàgbára ọlọ́run àtàlùkọ́rá ní ìdójọ́rọ̀ ọlọ́run àfìbẹ́ náà ọlọ́mọṣá gbàgbà àkàkọ́ ọlọ́wà yánà. aníṣẹ́ lóòótọ́ nípa dìbò ní ká ṣe kápẹ́ ìlú ọ̀tún ká ṣe kọ́ mọ̀sápọ̀sì kò lálàáfíà bẹ́ẹ̀ ni kò lálàáfíà gẹ́gẹ́ bí àwọn tí wọ́n máa ń padà dé tètè wí náà wọ́n fa àwọn míì sì wá padà wò pé kò lálàáfíà lóòótọ́ àmọ́ ọlá tí ń bẹ fún òrùn pípé náà ó ṣe kí ni kò tóbi kódà àwọn míì tó mú pé àlejò ti kọ́ mọ̀ lọ́tọ̀ ká fi ọtí ìrùn pípé lọ́tọ̀ àmọ́ tó lékè ní ọ̀rọ̀ lẹ́yìn ìwádìí díẹ̀ òní pé على ní àlàáfíà Allahu ta'ala àmàlà olùwàlọ́gbà tó ní وصل اللهم وسلم على عبدك ورسولك محمد وعلى اله وصحبه اجمعين سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم وكلنا وكويسه كم يعني بشر كثير السلام عليكم